والصلاة والسلام عليه وعلى آله وأصحابه إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ lọ́dọ̀ ọba Allah ọba tí ó ṣe títẹ̀lé ànábì tó ṣe ní àmì pínyàn títẹ̀lé ọlọ́run ṣe títẹ̀lé ànábì bẹ́ẹ̀ bá ti tẹ̀lé ànábì ọlọ́run ní èmi náà ní tẹ̀lé kéèyàn tó rẹpọmẹ́ndì yẹn báwọn yóò ti ní bọ́lọ̀ ṣe dáa ọlọ́run wa Allah subhanahu wa ta'ala ojú yẹ wa ipe bẹ́ẹ̀ bá gangan ní tẹ̀lé ànábì wa Muhammad sallallahu ọlọ́pàá aláàtí ni wọ́n wá tẹ̀lé kọ̀ọ̀kan wa tó ti wá tẹ̀lé mùsùlùmí ahàbẹ̀sọ̀nà mùsùlùmí ahàbẹ̀sọ̀nà adúpẹ́ lọ́dọ̀ ọlọ́pàá náà ọlọ́pàá aláà òun náà ló ṣe ká máa tẹ̀lé ànábì lẹ́sìn ìmá tẹ̀lé ànábì ẹ̀sìn kọ́dà àwọn gangan ni wọ́n pè ní ìsìlá ó lè tẹ̀lé ànábì láì ṣe islam kọ́lọ́wọ́n máa lá àkọ́wọ́ láàánú àti agbára rẹ̀ nígbà tó pé lélẹ́rí ọ̀nà àdìpọ́lọ̀ tó wá dáa lọ́sọ̀rọ̀ àwọn abẹ́rẹ́ nínú àánú rẹ̀ ìmúlò ṣinṣin lójú ọ̀nà súnà nábì kọ́lọ́wọ́n máa fi tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá lọ́rọ̀ rẹ̀ kọ́lọ́wọ́n máa lé wa padà sínú bídíà kọ́lọ́wọ́n lé wa padà sínú ṣílíkù kọ́lọ́wọ́n lé wa padà sínú àwọn máàfíà tọ́lọ́mọ aláàfin mú wa dúró mo ṣe òkàtẹ́gùn àtẹ́gùn gbàgbọ́ mọ fẹ́ tó kọ́lọ́mọ jà bá àtẹ́gùn lọ kọ́lọ́mọ ajá láti kò dára mo kí gbogbo àwọn ajá mọ́sùlùmí lọ́dọ̀ nínú ìṣàgámù ní àárọ̀ yìí tí a fẹ́ tẹ̀síwájú lérí àgbóyè ẹ̀sìn wa ọ̀rọ̀ àgbóyè ẹ̀sìn làwọn wa ní àgbóyè ẹ̀sìn sí ní ọlọ́run ní fún yàn kan àfikọ́jẹ́ pé ọlọ́run ló rẹ̀ lò ó anábíwá Muhammad sallallahu alaihi wasallam anábìrin máa yóò lè lọ́wọ́ bí ìṣòro ìfàkíhòhò fìdí gbogbo ẹgbẹ́ lọ́wọ́ alábọ́fẹ́ ta lọ́rẹ̀ tó fẹ́ ṣe lóore yọwọ́ fún ní àgbò yẹ yẹ̀dùbẹ́ kan fún lẹ́sẹ̀ lásán yóò fún lágbọ́ yẹ rẹ̀ fún torí ọ̀tọ̀ lẹ́sẹ̀ ọ̀tọ̀ lágbọ́ àgbóyé tí ọ àyẹ̀sìn tí ọba lágbóyé nínú ládàáda lèyàn máa ṣe kíni lèyàn máa ṣe. èyí tó dáa ní ọ̀dọ̀ tí ẹ máa ń jòkó gbọ́ gbogbo wa dàda mọ̀ pé ìtọ́ máa ti ṣe pẹ̀lú àlùmọ̀ àánú. ẹ gbogbo ojú ọ̀nà pátá làwọn ẹ̀ máa ń pè yẹn sí pé máa bọ̀ ẹ máa bọ̀ bí ẹ máa bọ̀ bí àwọn tí wọ́n ń pè wá máa bọ̀ wọ́n pọ̀ rẹpẹtẹ. kama wa bẹ̀rẹ̀ lọ́wọ́ ọlọ́mọdé ajá sí ọwọ́ àwọn dùhátún ádà àbúwábì náà àwọn náà ń pè pè kọ́lẹ̀ lómi àbúrálá tilẹ̀ súnmọ̀ lẹ́pẹ̀ yìí wọ́n sì ṣe ń pè yìí ẹ ẹlẹ́bẹ̀ ìjà sínú náà ọlọ́mọdé ajá mọ́ wọn lọ́wọ́ ẹ̀sùn tá a bí mu wa tọ́lọ̀ lóhùn yọ lọ́sí òun náà ní kọ́lọ́mọdé ajá ṣe ẹ̀sùn tá a bí ṣe tọ́lọ̀ fẹ́ ká ṣe òun náà ní kọ́lọ́mọdé ajá ṣe gbogbo ní ọba ti pè lẹ́sìn tí ọba ti lápọ̀ lẹ́nu ọlọ́pàá bídíà ni wọ́n máa ń pè àdádálẹ̀ ìbílísì ló gbé kalẹ̀ láti wá fi pata níbi rẹ̀ àwọn náà wá pọ̀ lórí ayé rẹpẹtẹ. gbogbo tí wọ́n bá ti dálẹ̀ tí ọba ti sí àkọọ́lẹ̀ fún nínú àlùfáà àti àdéhìí ni wọ́n ń pè ní àdádálẹ̀ àdádálẹ̀ àdùn ní ìṣìnà ní kọ́lọ́mọdé àsọ̀nù ọ̀tọ́ ń bẹ lóko adùn kọ́lọ́mọ́sà bá wa dáwọ́ kùtà wálé èyí tí o ti rọrùn bá wa dá nínú súnà kọ́lọ́mọ́sà jọ rọrùn fún wa èyí tí a ti ń ṣe kọ́lọ́mọ́sà fìlẹ̀ mo kí àwọn dókítà wa àti gbogbo àwọn àlùfáà àti ìmáàmù wa ní mọ́ṣíṣì tí a wọ̀ yìí mo kí gbogbo alọ́kùnrin lóbìnrin ìpè àdùn ọlọ́run kọ́lọ́mọ́sà jọ rọrùn fún ọkọ̀ ilẹ̀ ẹ̀kọ́ àkọ́lé ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ní kí kágbébá ní sọ̀rọ̀ ní àárọ̀ yìí òun náà ni fọ́dúlù ìtìbáì sọ́dùnà àwọn ọlá àǹfààní oríire tó wà níbi kéèyàn máa tẹ̀lé súnà torí wọ́n ní ẹni bá ti tẹ̀lé olóríire pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run òun náà ó di kí ni yóò lò lóríire olóríire làlágbó wa Muhammad ọlọ́run àtàbí sàánú gbogbo ayé lọ́lọ́run fẹ́ràn àtàbí wa àwọn òbí lẹ́yìn ní ṣèṣán lọ́jì lọ́lọ́run wà láti ní bàbá àtàlẹ́kà ìdá rahmatan lil alamin ọlọ́run bá ní àwọn àwọn ọlọ́sílẹ̀ ayé kọ́ ọmọ ìṣiṣẹ́ fún gbogbo àwọn ẹ̀dá ọlọ́run bí ìbájẹ́ pé a ṣe ọ́ láàánú fún wọn kí wọ́n má bàjẹ́ ayé káwọn bàjẹ́ ọ̀run ìdọ́là tó rẹ̀ náà lọ́wọ́ adìyẹ káfà àdàmú láyé káfà àdàmú lọ àwa bẹ̀rẹ̀ náà lọ rẹ̀ orí ayé kọ́lọ́mọ́sá jọ tẹ̀ wá lọ́wọ́ orí alikiyama oní alàjẹ́nà kọ́lọ́mọ́sá jọ tẹ̀ wá lọ́wọ́ kọ́lọ́mọ́ aláàmọ́jà wọ nákàtúwọ̀ tìjẹ́nà lọ kọ́lọ́mọ́jà wọ nákàtúwọ̀ tìjẹ́nà ọ̀dà agbára ọlọ́mọ wa. ẹ̀yọ́ bàyá mi wọ́n ní àǹfààní wo lọ́wọ́ àbíké yẹn máa tẹ̀lé súnà nàbì alákọ̀ọ́ àsúnà kí ni wọ́n pè é súnà gan tí wọ́n bá ní súnà ìtumọ̀ ẹ̀ gángan wọ́n ní yàtọ̀ ní rasuli sallallahu alaihi wasallam òun náà ní ojú ọ̀nà tí ànábìrin ìdí wọ́n pè ní súnà gángan òun náà ní yàtọ̀ ní rasuli sallallahu alaihi wasallam òun náà ní ojú ọ̀nà tí ànábìrin tọ́lọ́wọ́n bá aláàrin kọ́ máa rìn fi àkìdáti yìí nínú gbàgbọ́ rẹ̀ bẹ́ẹ̀ bá ti gba sáà nínú gbàgbọ́ tó náà bá ti gbàgbọ́ ọdẹ́sọ́nà ọgbọ̀lọ́gbọ̀ gbàgbọ́ kìí sẹ́bọ̀ onísọ́nà wáyé ìbàdáti yìí ká máa kọ́sí ànábì ká máa lè lójú ọ̀nà ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ojú ọ̀nà ànábì òun náà ni ojú ọ̀nà sọ́gbà ṣe ìjọsìn rẹ̀ sẹ́gbọ́n ànábì sí lọ́wọ́ ọwọ́ ní ọ̀nà sọ́gbà ṣe gbogbo yẹn tí ń sin náà tí wọ́n gbéra wọn ní umar muhammad gbogbo wọn tí wọ́n gba ojú ọ̀nà yẹn àbáwọn díẹ̀ wọ́n ojú ọ̀nà tá a gbogbo wa pátá kalẹ̀ lè sọ̀rọ̀ wa. ká má ba ojú ọ̀nà yẹn jẹ́ fáwọn tó fẹ́ rìn ojú ọ̀nà òsì ní bàjẹ́ ìwọ lọ́wọ́ bàjẹ́. òun náà ni pé ìwà nẹ́bùwà Muhammad sọ̀tọ̀ ó ní bá àtúndé sí máa ìjọba pèlè sọ́nà nìyẹn. wọ́n mú àbàdá sí i ojú ọ̀nà wo lànà tó gbé kalẹ̀ fún wa táwọn fi wá jíjẹ mímu. lọ́sọ̀jẹ́ pé sábà pè ní alùsùnà àsọ ìṣù alùsùnà nǹkan mẹ́rin náà lẹ́bàá lọ́wọ́ ẹ̀. tí ìfà ti fẹ́ ìdí inú méjì ń bẹ̀ òdìdí alùsùnà tí wọ́n ti ọ̀já alùsùnà kì í ṣe mùsùlùmí ni wọ́n sọ ẹ̀ alákọ̀ọ́kọ́ tẹ́ bá ti fẹ́ ìlú ìlà ìlà إلا الله توحيد لا معبود بحق إلا الله kòsẹ́ni tó yẹ káṣí tó sì lẹ́tọ̀ sí ẹ̀sìn yẹn lódodo lẹ́yìn Allah. ìtumọ̀ ni pé òní máa ṣe nǹkan mí máa lẹ́yìn Allah èyí nígbà nǹkan mí gbọ́mọ́ lẹ́yìn Allah. táwọn ti lẹ́yìn kankan tó tún bọ̀ kankan àbí ń sìn kankan àbí ń pè kankan tó yàtọ̀ sí ọlọ́run ìmọ̀ ni ẹ̀sìn kìíní ó ti bàjẹ́ kàlóòdì ti bàjẹ́ láàrin àjẹlá ó ti bàjẹ́. kátó lè pèyàn ní àjò súnà yóò jẹ́ pé onítọ̀ ọ̀hún ń ṣiṣẹ́ lódodo lérí muhammadu rasulullah muhammadu ló ti ṣe ọlọ́run ṣe rí ìjẹ́rìí pé muhammadu ti ṣe ọlọ́run kì í ṣe àfẹnusọ̀tún lásán o iṣẹ́ kan máa ti kí ni ọmọ abẹ òun náà ní sọ̀rọ̀ àtúrú fi máa àmàrà tọ́ba náà jẹ́ ìgbà tó ń ṣiṣẹ́ lọ ìta àmà ni pé ọmọ àtẹ̀lé tọ́ba ti máa tẹ̀lé wọ́n tẹ̀sọ̀ sí ìwò fi máa àkàbàrà gbogbo tọ́ba sì wá sọ fún wa yìí pé mo ṣe rí rèé mọ́sọ̀ yìí méjì bẹ̀ gbàgbọ́ mọ̀jì náà mo máa dá àánú wọ̀tọ́jà gbogbo náà mi wá dé wa gbogbo bẹ́ẹ̀ tó ní ẹ má ṣe ẹ má ṣe ẹ má ṣe ó gbogbo bẹ́ẹ̀ wàhálà yóò ọ̀gbọ̀dọ̀ wá sin ọlọ́run ọba pẹ̀lú kankan àti dáadáa mi bá ti kalẹ̀ lẹ́yìn náà ọ̀nà dáadáa mi gbà ṣe. láyà ìlàlá láyà ìlàlá àbí ànábì wí oníkàbà wí abúlọ́dún dégèrè láyà ìlàlá. àwọn aláwọ̀ àti wọn péjọ sí bọ́sọ̀ wọn sọ wáìsì àwọn ilé àwọn náà dàn kan borí wọn dàn kan borí wọn wọn pariwo wọn pariwo láyà ìlàlá láyà ìlàlá wọ́n tó kó kẹ́ẹ̀kì òdò síwájú sẹ́gbà pé àfẹ́rẹ́ sí wọn ọdọ̀ mọ̀lẹ́yìn àtàlẹ́bí ìdí wọ́n sì yẹ láàrin ẹ̀yẹ̀lá àtàlẹ́bí ọ̀dẹ̀ náà gbà tó yẹ wọ́ àtàlẹ́bí sí bẹ́ẹ̀ àti ọ̀sán fún súnà wọn sí àti wọn ni a lè ní àlùsọ ẹ̀yọ́ kọ̀yá àti ọ̀rọ̀ yìí gbogbo ẹni tí máa ń ṣe bídíà kò ní jẹ́ alùsùnà torí bídíà ni wọ́n bó sì di sùnà alùbídíà ni láàbà ṣe ní láàbà pé kí náà pè bídíà ẹnì kan bá sọ pé mẹ́mbà bídíà ń kó oyé ẹ̀yà bá sùnà tẹ́lẹ̀ ṣe ọkùnrin bá ìrú àwọn pápátá àwọn ọ̀dọ́ ṣe irú ẹ̀ka náà lójú bá ti bídà lè náà lọ. ẹ wà wọ́n pẹ̀lú wọn àtẹnu mọ̀ wípé ọ̀rọ̀ bídà ò ṣe kíní kò yé. ìyípadà ọmọ bá wọn àga yọ ọmọ bá wọn ẹni yọ ọmọ bá wọn ẹni tá a ti ṣe nígbà yìí yọ ọmọ bá wọn àwọn ọ̀sán a ti sọ̀rọ̀ yọ ọmọ bá wọn àtàbí. ẹ̀ẹ́dẹ̀bí àtẹ̀bí ilẹ̀ àtòtẹ́lẹ̀ ẹ̀kọ́ ya òdìdí fáwọn mi èsì wà fún láti káwá máa fi dí àdìyẹ. gbogbo àwọn nǹkan tá à ń lò lé ayé bí bá ṣe dé yọ máa dé ní tuntun náà ni a sì máa lò tí ọba ṣe wọ bẹ́ẹ̀. àmọ́ tí wọ́n pè ní dídí àdìmẹ́sì ìyá àmọ́ tó ń ta bìbí òun náà ni wọ́n dá àdìmẹ́sì nígbà tí wọ́n kò fi sí lọ́wọ́ káwọn fi ṣe kéde káwọn fi sí lọ́wọ́ ìkéyàn jáde ilé lóṣù fẹ́rẹ́ rìn wọ́n fi yẹ wà tó máa nílẹ̀ bàbá wọ ìwò àwọn abẹ́rẹ́ pé kọ́kàn fún àdìsí kan wá táàtà náà fi pàṣẹ rẹ̀ kó sì sọjọ́ táàtà náà fi ṣe lú ẹ̀. tí ọba ti wá rí ìtọ́ka sọ́dọ̀ àtànábì lé ní ṣe yẹ ẹ̀sọ́ pé dáwà ti ṣe ọwọ́ wa ti dáwà ìtọ́nà táàtà náà fi kíní táàtà gbà ṣe àbẹ́bẹ́ lọ Mádínà láti mọ́ta ìjọ kejì tọ́ba fẹ́ lè ṣe dáwọ́ ọ̀rọ̀ wéré ó lè wéré. ànábì gbogbo gbogbo ìjọ mi pátá ànábì ni wà á ti fún lẹ́lẹ́ hákì hákà wọ̀lẹ́fẹ́síkà àlékà hákà ànábì ni mo ṣe wáyé oníwọ̀ tara rẹ̀ wọ́n ti àlékà àlékà hákà àwọn kọ́ńtì rẹ̀ wọ́n níwọ̀ tí wọ́n lọ́rùn rẹ̀ wọ́n ti àlékà hákà ọlọ́run àti wọ̀ tiẹ̀ fún kálukú níwọ̀ rẹ̀ kọ̀ wá gbọ́n tá a ti sọ yẹn ọwọ́ kọ́ ìyàwó lẹ̀ olóṣù mẹ́rin ẹlòmí lọ́dún kan ṣe súnà ní ṣe àbúdàdà ìyọ̀yà sí ìyàwó rẹ̀ ni wọ́n fi kọ́rọ̀ ìlọ̀lọ̀ ànábì ànábì tó sọ mọ́ pé àbúdàdà fún ìyàwó rẹ̀ níwọ̀ rẹ̀ súnà pé inú ẹgbẹ́ wọ́n mọ́ ń ká inú tẹ́lá mi nínú àlùkùnrin àti kí ní dẹ́mọ́ àtàdé ẹ̀yọ́ sábà ní rédíò sí ìdààmú àkàrà wọn ẹ̀gbọ́ sábà ní wàhálà òtítì àtàntàrà wàhálà ti dé gbogbo apátàlá ti wà nínú wàhálà náà bá ti wá ń bọ́ kóòtù wàhálà lọ́wọ́ àtúnná ẹ̀yọ́ máa yára ni náà ní kéèyàn mọ́ ṣẹbọ ọlọ́wọ́n bá àlá ó sọ náà lọ́pọ̀lá ó ní annàlọ́ àbárí ìmìnà mùsùlùmí wàrà súúlù mọ́sọ̀ tó wàrà súúlù yìí o mìnà mùsùlùmí wàrà súúlù ọlọ́run ní èmi ọlọ́run mo ti bọ́ pábọ́sẹ̀ kúrò lọ́dọ̀ àwọn ìjọ ẹlẹ́bọ àdábìnrin àbọ́ pábọ́sẹ̀ kúrò ní ọ̀dọ̀ wọn wọ́n èé ṣe ẹrú ọlọ́run wọ́n èé sọmọ lẹ́yìn anẹ́bọ̀ àmàmù sórọ́tò tọ́wọ́ bàbá ayé ẹ̀kẹta lọ́dún sọ gbogbo àwọn tí wọ́n gbẹ̀rẹ̀ àwọn ní àdùn náà tí wọ́n ń ṣẹbọ tí wọ́n ń ṣẹbọ ẹlẹ́ha fún nìkọ́ ẹ̀ nílé kankan lára rẹ̀ ẹ̀sìn mọ́ ní tó sì yẹn àfáà tó kòtò ọ̀bá lẹ̀ tó ní rọ́gbà ọkọ̀ ẹlẹ́ha ẹ̀sìn mọ́ ní rọ́gbà yà tó kòtò àbá ó ń sẹ́bọ ẹlẹ́yàrá ni olóògùn àbá ti ló jẹ́ àti ìlànà ìsọ̀nà torí pé ẹbọ yẹ ẹ lẹ́yìn àti lákìsá làyà pàtọ́nà àmàlùkà ọlọ́run bá ti pè é èdè ìgbọ̀ngàn tó jẹ́ òjíṣẹ́ ìbí tí wọ́n gbẹ́ bá ti bọ̀ táà tó wà bẹ́ẹ̀ àlẹ́bí lọ́lọ́dà jùlọ lẹ́yìn àtàlákà tí wọ́n kan jábá tẹ́bọ́ láyé àbàtọ́ ná àbàdùkà gbogbo iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ kò sí ládàá ìbọ́mù mọ́ kò sí ládàá ìbámu mọ́ kò sí ládàá ránù mọ́ ọgbà ládàá tuntun mọ́ nádàá rẹ̀ kò sí ládàá ajé rẹ̀ tí ó ti fẹ́lẹ́ sásán ramadana ti gbà gbogbo ọlọ́run nígbà ramadana ọ̀dẹ̀ bọ́ọ̀lẹ̀ ọ̀dẹ̀ wọ́lọ́wọ́ ìjọba wọ́lọ́wọ́ àwọn ànábì ọlọ́run tí gbogbo wọn bá tẹ̀lé wọn bẹ́ẹ̀ àwọn tá a wí ìgbà wọn bá pọ̀ lẹ́nu yóò wé láwọn àti ẹ̀kú olóògùn sí ni inú kan sí ní tààràtàrà yìí lẹ́yìn ìdòdòdò tó lẹ̀ yìí súnà kan lọ́dọ̀ àwọn kan nílẹ̀ Yorùbá wọn. nínú ìtumọ̀ àlùbá ní sí sáà lòdù náà wọn wọn yìí sáà lòdù. wàhálà ti dé báyìí máa yá mi wọ́n sì ti lé gé wọ́n níjọ àwọn náà kọ́ àwọn ẹ̀ká wọ́n dẹ̀ wọ́n sì mọ́ra tó lónà. ẹlẹ́ẹ̀kejì tí ìmọ̀ yóò yẹ kó tó àlọ́ lónà òun náà ni àlùbídà ọ̀yẹ́ àlàmùkáfẹ́ra àlùbídà àlàmùkáfẹ́ra. bíbí àti máa ń ṣe kiri tí máa ń yọ ìyàn kó nínú ìsìlára ṣé méjì bíbí àti mi. lápèjúwe kẹ́lẹ̀ kan bá jòkó lẹ́bàá yìí kó ní tẹ̀síkìrì ti dé ìlà ní wàgbàdà lọ́sọ́dọ̀ ẹni tí èso ọlọ́run ló dé mú ìdúná àmúrùsídínà àdìlá ṣẹ́kù Ibrahim ibn Abdullahi lọ́jọ́ láàánú òun náà nẹ́rọ gbà àwọn ọmọ ìbẹ̀rẹ̀ àwọn tààrí yìí táwọn ẹ̀rọ wọn tí wọ́n dà kan bojú tí wọ́n dà kan bora tó jẹ́ pé ṣùfì ni wọn ọwọ́ ajílá ara wọn pé ṣé Ibrahim ọmọ kàwọ́lá ó lóun ni yóò fáwọn ènìyàn wá olóòtú ti tọ́ka àwọn ọ̀dọ́ ọlọ́run olóòtú fún àwọn ẹ̀dá wọn wá ẹni bá ń pe ṣéwù ní kòkú lábẹ́ inú ìsìláàmù kí lọ́lọ́run pé káàbìrì ẹlẹ́bọ̀ bídí àti ní ẹyẹ bídí àti ọjẹ́ ká máa wà tàbí ẹgbẹ́jà máa wọ kí ni kí ni bàbá sọ kí ni mo lálá anábìnrin mọ̀ ní àmàlà àmàlà ẹni bá ṣẹ́ kan ní sàádé àwòrán náà ọwọ́ aṣẹ́ náà àmọ́kọ̀ sáṣẹ wa lérí iṣẹ́ tó ṣe èmi àdábì kí mo ní kó ṣe èmi ò sì ṣe kó tó ṣe fọwọ́rọ́ tún ọlọ́run ní gbà lọ́wọ́ ẹ ọlọ́wọ́ dá padà sí bọ́lá bá ti dá jẹ́ bíbíà náà ọba tí wàá gbà òfò díẹ̀ àyíkò òṣìṣẹ́ tí ò sẹ́sàn tó ṣe ọba tí gbà sẹ́yìn ẹ̀sùn lẹ́sàn tó mẹ́. bídíà tí ó sọ èdè kèfèrí ní ọlọ́run ní gbà á èyí ó sì wá padà wọnú lẹ́pẹ̀lú àwọn kèfèrí náà ni èyí padà wọ lẹ́pẹ̀lú àwọn kèfèrí. bídíà lẹ́kẹ̀kẹ́ ni bídíà tí ó kà fẹ́ra bídíà tí ó sọ èdè kèfèrí ní ká o tábà ẹ̀yọ́ kan yára mi. Bídí àti ọ̀sán yẹn tètè mèrè ká máa sàdó àti máa papọ̀ àlọ́ máa ti adájọ́ máa wú papọ̀. Àná mi ìṣe lásìkò àwọn bàbá ìṣe àbábọ̀ sọ́ọ́ tètè mèrè. Àmọ́ bídí àtúnṣe ẹ̀ṣẹ̀ ni. Wọn ò ní gba wọn ò ní gba bídí à. Tí wọ́n bá ti wá gba bídí à kí náà padà sílẹ̀ jàmá. Òfò ni. Ìtumọ̀ ẹni pé ẹni wọn bá yìí tó jẹ́ súnà tó ń sẹ́wọ̀n tí kọ̀bá tó wọ àlìjáná ọ̀wọ̀ dẹ́kun tó wọ àlìjáná ní pẹ́. nìyàtọ̀ òfin wà láàrin bídíà mọ̀kására àti bídíà gẹ́rú mọ̀kására àti ìdísọ̀yàn kékeré ní bídíà àti ìdísọ̀yàn kékeré ìdájọ́ kan náà kọ ìyà kan náà kí wọ́n ṣe kéde kí wọ́n jẹ. àmọ́ méjèèjì kí ni àná pé kó ló bídíà àti dọ̀là àná àná bí mi sì nà ní ó ṣe dídí àbùkásẹ́rà wọ́n jọ ọdún agbére àbọ̀ ṣe dídí agẹ́rù fún kàfẹ́rà ọ̀tọ́ náà kò tó wọ àlìjánà torí pé àdùn ní àdùn èyí sì yí ìyẹn lọ nínú àlìjánà ibo la máa ń lé ìyẹn lọ inú náà tó ṣe jẹ́ pé gbogbo àwa tí a jẹ́ àdùsùnà àbáwá táwọn fẹ́ra wa ti sùnà yóò dá àgbájá ìbágbọ̀ yìí kí wọ́n pè ní sùnà kí wọ́n pè ní bídíà láti dá mọ̀mọ̀tẹ́lẹ́ ohun káàbẹ̀ oníbíríà tó tó di kèfèrè yìí ádámà oníbíríà tó ti di kèfèrè yìí ádámà bákan náà káàtì bá wọn méjèèjì lò àmọ́ àwọn méjèèjì àgbàgbé wọn sọ̀rọ̀ wọn ò sí lójú ọ̀nà àní bá wọn ṣe A ṣe àti níjọ́yìn wọn àti ní pèpè lọ́bẹ̀ gbogbo ẹgbẹ́ bá ti wá gbé ẹbọ lọ́wọ́ abẹ́rẹ́ tó ṣe bídíà oyé mùkáfẹ́rà àwọn yẹn wọn ò ní jẹ́ mùsùlùmí àádùsùn náà mọ́ ẹni tó ṣe bídíà jẹ́jẹ́ pé kò tí ì sọ ní kèfèrí òun ọmọ jẹ́ mùsùlùmí ẹlẹ́ṣẹ̀ mùsùlùmí kí ni ẹlẹ́ṣẹ̀ ló jẹ́ pẹ̀tẹ̀ ní ọjọ́ kò ní jẹ́ kèfèrí. ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn àṣọ ìṣọ́ àjẹsùn náà òun náà ni kéèyàn máa hùwà dáadáa ọ̀sẹ̀bọ̀ alùsùnà ni ó torí dáadáa ní kọjá alùsùnà ọ̀pá wọn ti bílíà alùsùnà ni ó ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ìwà dáadáa anẹ́kọ̀ọ́ Muhammad sallallahu alaihi wasallam sẹ́gbà pé ọlọ́pàá anábìnrin ni mo isu anábìnrin wọn gbé mi dìde níta máa ma màkà ní àhàlà kí n wá practice ìwà dáadáa fún bó ṣe ẹgbẹ́ rí. ẹlẹ́gẹ̀ẹ́ni òun náà ni àtàlù rìsíkì àdáàlì kéèyàn máa ṣiṣẹ́ láti rí àdìkì tí ó máa ṣe kíni tí ayé ẹ̀. sẹ́ni méjì méjì tọ́wọ́ lọ́wọ́ gbẹ̀yẹ kò kí yóò yẹ kó nà alùsùnà àmọ́ yóò jẹ́ kí ìdí alùsùnà yẹn kó reduce kó dínkù jọjọ bí ìwà abú àti àràmù ti jẹ bọ́bá ti pọ̀ sí bẹ́ẹ̀ náà ni yóò ṣe bẹ́ẹ̀ náà ni ìjẹ́ alùsùnà yóò ṣe wálẹ̀ sí àmọ́ alùsùnà lẹ́bàá pé ẹ̀kọ́ wa pẹ̀lú alùsùnà lẹ́sẹ̀ tọ́wárí ìwàyí gangan lọ́wọ́ wá torí ẹ̀gbí àtẹ́bìdìde ó ní ìdàpọ̀ káàdà dàpọ̀ fi rasulillahi uswatun hasana ọlọ́wọ́ wá ní ogún àtẹ́bì kalẹ̀ fún ìláwọ̀ kọ́ṣe níbo tí máa ń ṣe ẹmọ ṣe ní ẹmọ ṣe èyí tó bá jẹ́ tẹ̀sìn ẹmọ kọ́ṣe èyí tó bá jẹ́ tiwa ẹmọ kọ́ṣe anábìrin kò ṣe sún nígbà máa ń bàtà rẹ̀ àlà anábìrin wọ́n gbé kí n lè bá a pé ìwà alápọ̀nlé fún yín nítorí mẹ́ni pé ìwà dáadáa ti wà táwọn èèyàn ń wù náà tẹ́lẹ̀ náà kádàbí òtò dé bíbí ká má gbàlejò lọ́dọ̀ àwọn lárúbáwá adájọ́ ni wọ́n wá fi mí parí ìwà dáadáa èyí tí yóò sí lára ayé tẹ́lẹ̀ wọ́n ti fún mi ọlọ́run wọ iná kan àádá kólókè náà àbí ọlọ́run wọ àdẹ́bí wọ àdẹ́bí àdá pọ̀ tọ́lọ̀ fi rẹ̀ fọ́mẹ́ǹdì àdẹ́bí fún wa tó tún wá lórí ẹ̀ fún wa. tọ́bọ́ wá pẹ̀lẹ́ ní alùpùpù náà tó ní wa ìtumọ̀ ẹni pé ọ̀ọ́kàn fi ẹnu lásán jẹ́ alùsùnà kán tó mọ àkídà rẹ pọ̀ ọ̀sẹ̀bọ kán tó mọ ìbádà rẹ pọ̀ sí bíbíà ìwà rẹ wọ́n kọ́kọ́ ṣe kí ni wọ́n kọ́kọ́ rí lẹ́yìn ìwà náà ni pé àṣáájú lè rí síkẹ̀lẹ̀ halal ká máa wá sí kí lọ́nà tí ọlọ́run bá fẹ́ ẹ̀rọ màá yára bí nínú ẹ̀sìn wa ọlọ́dọ̀rọ̀ ìdáàbùdí yá ti sọ̀dá ọlọ́run wọn ní ẹbá ti kírun ta fàndẹ́ṣìrú pẹ̀lú àrùn ọlọ́run ní ẹbọ́ sí ilẹ̀ wọ́n bọ́ tẹ̀wú wé fọ́dí ìdá ẹ̀mọ wá tẹ́ káàkiri lẹ́sì rí ọlọ́run kí lọ́lọ́run tá a lẹ́yìn iṣẹ́ àdìsí. ìdáàbò yẹn rẹ̀ pé àádùn náà gbọ́dọ̀ jẹ́ gbájú ẹ̀ gbọ́dọ̀ jẹ́ onírọ́ nídìí ọjà ọgbọ́dọ̀ jẹ́ oníjàmbá súrọ́tù tó wá ayé ẹlẹ́kẹ̀wá lọ́lọ́run ti ní tàwa sí fún sáká sí kiri ìjàmbá táwa ní ẹ̀mú mu lọ. alásùnà gbọ́dọ̀ jọ́lẹ̀ ìwà àtọ̀nà táàtà àmàlẹ́ ní jẹ́mú kájọ́ bá súnà mu. àwọn àfikún méjì tàkọ́kọ́ ká má ṣe bọ̀ àti ká má ṣe bìbíà làwọn àgbà wọn náà máa ní kàṣọ isu áàlù sunna eléyìí ní characteristics of áàlù sunna méjì dàgbọ́gbọ́ ẹ́ ìmọ̀ mú yàgò nínú kéde ìdí áàlù sunna gbogbo ìbádà tó ń sìn bídí àgbérò kásọ́lá àbí ẹ̀ ẹ̀ ẹ̀ fẹ̀rí ọ̀dà àdúgbò lálàsọ̀nà torí pé òṣèṣin ni òṣèṣin náà tọba wa ṣe bídí àti lọ́yẹ̀ kèfèrè a lè wá sọ̀rọ̀ kèfèrè lẹ́yìn bàtà ti sàlàyé ni o lẹ́yìn bàtà ti kéde jàmọ́ tọ́ mọ́tàlá kèfèrè máa yà kó tó sàlàyé mu o lè lè mọ́mọ́ o lè ṣe dàtú mùtà áwè lè jẹ́ aláìsí bàtà ọlọ́run máa fún nàmú àjèdínà hàtà nàmú àbá lọ́sùn dà ọlọ́run máa ní àdíjì àwọn ìlú kan níyà títí tá a fi kán mọ̀ nípasẹ̀ àwọn òṣìṣẹ́ wa àbí kí làwọn ìṣẹ̀lẹ̀ mẹ́sàn fún wọn wọ́n fẹ́ kí wọ́n mọ̀ ló jẹ́ pé àtẹ̀fíìr ìndà ìlàmà kájọ́ pé lágbájá ní kèfèrí àwọn àfáà ni wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ kéèsì wọ́n tí wọ́n mọ̀ máa tó kó sí tó fi di kèfèrí ó sì mọ àwọn ọmọdé fún tọ́wọ́ bí tẹ̀fíìr àwọn ọmọdé fún kí tọ́wọ́ sílẹ̀ kájọ́ lè pè yẹn ní kèfèrí kọ́lá ọ̀wáìdù wà ọ̀wáìdù ụwa wà kó tó lè pèrò ní Libya ó ní àwọn mọ́jẹ̀mú. Amẹ́ríkà wí yìí Eh? Eh? àbí kò yé àwọn àgbàlagbà yẹn wọn padà wá yé torí bí bàtà ni kọ́kọ́ ìwà kọ̀ lẹ́nu wa. àwọn àwọn àpè ní oní bídíà lẹ́yìn ìgbà tí ó ti yé tòlóhùn ló ní bídíà tí wọ́n máa ṣe tó wọ́n ní kó bẹ́ẹ̀. àwọn ẹgbẹ́ táwọn náà tún fara wọn yọ ah, wàhálà tẹ̀lẹ̀ jama anábẹ́sì gbogbo wàhálà yọ kan alẹ́kùn bìrì jama àdásùn wà lẹ́yọ̀ àṣetáni wa bá wọn sọ̀rọ̀ wọn lọ lè bá wọn àdúmọ̀ wọn wá fọ wọn wọn kù díẹ̀ òun sọ lórúkọ tiẹ̀ ilé iná kù díẹ̀ wọn sọ lórúkọ tiẹ̀ òun náà kù díẹ̀ wọn sọ lórúkọ tiẹ̀ àbí kò sì kò rí bẹ́ẹ̀ tí wọ́n bá ní ẹ̀yìn ìjà díà ẹ̀yìn gómìnà mẹ́rin ṣe ṣé kò wà wọ́n láti lálàá àjẹmọ́ tuntun gẹ́gẹ́ ara àlú àwọn náà ni wọ́n yọ ẹ̀yẹ kàdíríyà ọba tó fẹ́ rí ẹ̀dá tó fi wọ́lá tó lọ ọjọ́ mùsùlùmí wọ́n dẹ̀ kó bàdé wọn lọ́wọ́ wọn ni lọ́jọ́ bá ẹ̀yẹ jama tó tẹ̀lé wọ́n ní àbá àwọn láti ìdádàdébíà tó fẹ́ rí àbí láti India ṣé gbogbo mùsùlùmí náà lọ́rọ́ kí ló a kí àwa. kálukú náà wá sí ní ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ pé kálukú ti fọ́ọ̀mù lábẹ́ ìjọ àdẹ́mì kálukú wa ní àgbékalẹ̀ òfin èyí tó bá tọ́lọ́ mú ọmọ tí ẹ̀mọ̀ yọmọ gbàrà ramadan wọ́n tún wá gbé ọmọ ìkàlẹ̀ tí ọba tọ́lọ́ tọ́jọ́ pé wọn ò bí ọdá kọ́ mọ́ sí tọ́ba tọ́jọ́ mọ́ ẹgbẹ́ ó tó bẹ́ẹ̀ ẹgbẹ́ ìlànà okùn náà okùn ní bí wọ́n ń ṣẹlẹ̀ lọ́rùn ẹgbẹ́ náà wà fọ̀ ọ́ lọ ìtẹ́gbẹ́ wá ti kò lọ́ba ṣe kíní lọ́ba ṣe wọ́n bá ti rìn fún kíní yọ̀dá ó kúrẹ́ káàtó ó ní ẹni bá wọn ẹ̀dà ṣe àwọn ẹ̀dà lọ́lọ́run sí àbájíǹsì ọlọ́run sí ẹ̀yẹ́ mi o àmọ́ tẹ̀lẹ́tìfù ṣé ẹ̀sìn sáàgbé pàdé ọlọ́run wà wà ní. tó o ní fẹ́ láti ọlọ́run mọ́ àti àmírù lọ́mọ tẹ̀lé. ìdábòbò bá lọ́dọ̀ dáa nẹ́ẹ̀sì lọ́dọ̀ dáa ìtọ́ba ní ọ̀dà gbogbo kí ni kọ̀dá náà ni. ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹbí lónìí mòdìrú wọn sìn ìdí mòdìrú bá lọ́dẹ̀sìn làwọn náà rí ẹ̀ bá fẹ́ẹ́ di wọn lọ́dọ̀ àlọ́ nígbà tó ti rí yẹ tí mòdìrú ti rí lẹ́sìn yẹn àwọn náà ò ẹlòmíì ẹ ṣé èkó ni wọ́n ń sìn ìdí ṣé òkú bá ti lẹ́sìn lẹ́sìn ìbá bá ti lọ́wọ́ lọ́wọ́ èyí tó bá wà lọ́wọ́ lọ́wọ́ ti ṣe wọ̀ bá ti ṣe gbogbo ìjàmbá òun ṣe kí wọn ní ṣe ó ní bàtí òun bá bẹ̀rẹ̀ abẹ́lẹ́ ọ̀dọ́ náà lọ́wọ́ ẹ̀kọ́ wá ọlọ́run kọ́mọ́sẹ̀ ìṣàánú wa o lẹ́yìn tá a ní ara wa ẹ̀yọ́ máa yá mi òun náà ní pé áàdùn sunnah al-yawma humul quraba àwọn àlùsúnà lè ní súnà àfọkànjẹ́ àfẹnujẹ́ àti àfi erékeré ara jẹ́ làásọ súnà tí ò lẹ́mọ súnà tí ò ní bídíà súnà tí ò ní wà burúkú súnà tí ò jẹ́ haramu tí ò máa ń dáyàn kálukú náà máa jẹ́ ara rẹ̀ torí ìkàmẹ́rẹ̀ rẹ̀ yìí ilà ànábì sallallahu alaihi wasallam lọ́wọ́ sàlàyé fún wa ọlọ́run ní wà gbọdọ̀ lọ́wọ́ wà láti ṣe ìbú bí ṣẹ́yà ọlọ́run bá ní ẹ máa ṣe ọlọ́run ẹ máa ṣe bọ̀ ọlọ́run ní ká máa tẹ̀lé àdẹ́gbẹ̀wà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run bá ní ká máa wà rí àwọn òbí wa ara wà rí àádọ́sùn ọlọ́run mọ́ta sí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ jùlọ wọ́n ní a ah, ah, kò ní bá wa sòkú a ah, àmọ́ Abdullahi a Zainab ọmọdáadáa ni àmọ́ kò ní ṣe wọ́n mọ̀ fi ìwà rẹ̀ hàn ipe wà dáadáa ọmọdáadáa ni ọ́ ẹnu pé ẹ̀sìn rẹ̀ yẹn ó ní irú àwọn kan tó ní kọ́ ọmọ sí àti tó ní kọ́ ọmọ ni wọ́n ṣe lé wọ́n lè kó nítorí ṣíríkù ni nítorí ṣíríkù ti dára kù kúlú láyé látúbùlì kù ní sọ yẹn wọ́n torí ẹ̀ lé sẹ́lẹ̀ ọjọ́ àtúntẹ́ kú nínú mọ́tà ó ní kí àyí kó sùn ní eré ibùsùn nítorí ìdí méjì ìdí alákọ̀ọ́kọ́ káwọn kèfèrí tí wọ́n fẹ́ rọ kiri ká lé lálẹ́ kẹ́lẹ̀ rẹ̀ wà nínú wà nínú lé àdébìsì ẹ̀yọ́ jáde wọ́n wà lórí àtàbí lọ́wọ́ nínú lé lọ́dà sórí lọ́jọ́ jẹ́ bá sàdúrà ọ́ jẹ́ kékeré ní kájọ wà nínú fẹ́ yọ jáde rẹ̀ òun náà ní pé tó wọn bá jáde tán gbogbo àwọn dúkìá onídúkìá owó lówó àmọ́nà alámọ́nà táwọn kẹfẹ́ kó sọ́dọ̀ rẹ̀ kọ́ bá wọn fún kálukú kọ́ tó lé wọn eléyìí ìyá lágbájá lónìí eléyìí lágbájá lónìí eléyìí lágbájá lónìí àwọn àtẹ̀bẹ̀rí yẹn wọ́n padà gbà mọ́nà wọn o wọn ò lé wọn ò lé àdáni kó ní maka wọn ò gbèrò àtìpá nítorí wà wọn gbèrò àtìpá nítorí dáadáa ìdàlá ni ìpè à yọ pẹ̀ bọ̀ yẹlẹ o kó tó pẹ̀ bọ̀ rẹ ẹ̀ á ti fà wọn rẹ. ẹ̀rọ màdá mi ẹ̀dá kan kò dùn tọ́lọ́mọ bá wa ahlu sunnah al-yawma humul ghuraba ahlu sunnah lẹ́ni àwọn náà ní àjòjì táàbí ní yóò ṣẹ́kù fi ákìrì sàmà nígbẹ̀yà ayé kò sí èmi méjì mẹ́ tẹ bá tẹ gbogbo ọ̀nà mùsùlùmí alùsùnàtì wọlé jàmàrà tẹ̀lẹ́lì àmàtì àwọn èèyàn ìpè ẹ̀wá kírun ẹ̀má mọ̀tí mọ́ ẹ̀má jáde lè mọ́ ọ̀sẹ̀ nìkan tó nìyà rẹ̀ àbíkọ́ ló nìyẹn bàbá súnmí Tìjàníyà àìmọ́yà àwọn èèyàn tó ti lọ wàsífà lẹ́yìn mọ́tírì tí wọ́n jáde mọ́tò òsì mọ́tí mọ́ àwọn bá sọ̀rọ̀ yẹn jàmá wọ́n máa rí ìsìn fún tí ò ní sẹ́kẹ́ ní tí ò ní sáà jùlọ mọ́tò ní mo ti mọ́tò ní jáde mọ́. nígbà tẹ́lẹ̀ kan tí mo ti mọ́tò ọ̀jáde mọ́ yẹn ọwọ́ wá ti mọ̀ pé nǹkan síbẹ̀ ní ọba tó nàmú. a tutù bọ̀bọ̀ yẹn ni a tàn náà lọ́kùn yẹn kí lẹ̀ ṣe bẹ̀ ìbẹ̀rẹ̀ bídí àti wọ́n ṣe tí mo bẹ̀rẹ̀ sí jẹ́ ìbẹ̀rẹ̀ bídí àti wọ́n ṣe tí mo yọ̀ yẹ̀kú nù mú ìsìlá ẹni nígbà wà mú sàárè lásìkò tí ọba ní ìtẹ̀bílíkì ìlú yóò ṣe àwọn tìlú mi ṣe ẹ̀yọ́ bàyá mi àwọn pípù yìí ládàkùn kábàdọ́ ara wọn lọ́wọ́ ọ̀pọ̀ tí a nínú wọn wọ́n lè àmọ́gbà wọn lè kọrùn bọ́ ní okùn ẹgbẹ́ kò jẹ́ kí wọ́n ráyè nínà má àfi wọn bá gbé kalẹ̀ wọn. àmọ́ ni ọmọ ya ẹ mọ́sá ìjà àbùkù àti kò fìdí náà láwàá yìí fọlọ́mọ́sá ìṣẹ́lẹ̀ nìkan níbi àbùkù fìdí náà èyí tó wá wà wá níjẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àfá mi tó wá lóhun pé súnà dání ọwá ni òun bà pé tẹ̀sán yìí yóò pé wọ́n ní àwọn mistake tó pọ̀ mistake yẹn èyí tó pọ̀ jù nínú àkídà wọ́n sì lè bí wọ́n dá sí ètò sọ fún wa ni pé ọ̀rọ̀ wọ́n dẹ̀ bí oúnjẹ bá pé kalẹ̀ ìdajì poison ìdajì ó nutrients tàbí àwọn ọmọ tó dára lóore àmọ́ àyè mọ̀ dáadáa lójú àwọn ni ẹ máa lọ ìjímà ẹlẹ́dẹ̀ẹ́ kó fáyọ́s kẹrẹ̀dún yanájúlá èyàn tó kéwú tó fi mọ̀ pé torí àwọn kéwú wọn ò bùkátà kéwú fún èyí tó gbèsè fi kéwú kọ́dà kọ́ pé bá kéwú yọ padà ya ọmọ èṣù ìpè pé bá ti kéwú pọ̀ oyé yọ padà ya ọmọ èṣù kéwú làwọn bàbá ti ké lọ́dọ̀ àtẹ́bì wọ́n ṣe àtúnyẹ ta lẹ́yìn ayé àti àdàtún ìmọ̀ àlọ́ ọlọ́mọ́sá ìwọ̀lá àárín mọ́sàbá wa wọ́n mọ̀ náà ó àníjà pẹ̀lú wọn àdúrà láti wọn láti pẹ̀lú wọn sákèjì ibi tí wọ́n ti ibi tí wọ́n kù sí àkọ́kọ́ ni wọ́n kù sí lẹ́gbẹ́ tí wọ́n kọ́ dálẹ̀ torí àwọn ọmọ ọlá ni wọ́n ti sáyé ìdánfẹ́sì nẹ́ẹ̀sì kì í sí àlọ́ àdàbí ní àtúwá gbé ìfẹ́ bílẹ̀ ìyàwó lẹ̀ ìfọ̀mọ́lẹ̀ ọlọ́run ní wà musa fún ọlọ́run wá ní ẹ̀mójútóra yín wà álékùn àtàwọn ọmọ yín ọlọ́run ní ẹ̀mójútó ọmọ yín àtàwọn ìyàwó yín èyàn wá fìyàwó àtọmọ́lẹ̀ tuntun mẹ́ ọlọ́dún kan wà ọlọ́dún kan wọn ò fi parọ́ ọlọ́dún kan wà lọ́tọ̀ ẹni tó kù ní lọ́dún kan pé ṣẹ̀rí ti dá wàhálà lẹ̀ fáwọn òbí ẹ̀ ọmọ mi láyé o ti dá tó bá ní òun jẹ́lẹ̀ owó lẹ̀ ìyàwó rẹ̀ tọ́fẹ́hùn ṣé ẹ̀tọ́ rẹ̀ yóò fi yẹn náà lẹ̀ káàkiri wá láti ọ̀pọ̀lọpọ̀ tó bá ti dé wọn káàkiri ó dé ní ọ̀bá yìí jẹ́ mẹ́ta lọ́wọ́ fẹ́ lò ibẹ̀ ló lè tẹ̀sí rẹ̀ wípé ọ̀la ìjẹ́ mẹ́ta yìí náà dáa tó bá tún lé ní ti dáa àtàyèrè àtẹ̀sẹ̀ ló ti bàjẹ́ ọlọ́mọsábà sàmànà wọn kọ́ sàmànà wọn náà anábì ní bàdà ìsìláàmù bẹ̀rẹ̀ nípa anábì ní ìsìláàmù ọmọ tí láti sí wọ́n sọ yà ọ́rù kama bàdà bẹ̀rẹ̀ nípa tó bá tọwọ́ gbẹ̀rẹ̀ ìsìláàmù gidi yọ padà sí àjòjì pàtó bá ti kúra bá anábì ní oríire kọ́ bá wà wọ́n tó bá pè lájòjì gbà nítorí pé ẹni tó bá di ẹ̀sìn mú àwọn tí àwọn èrò orí rẹ̀ yóò mọ̀ sí ìsáwọn èèyàn pé ajá bó ti wá àdáwọ̀ ẹ̀ bójú bọ́wọ́ ìkóró mọ́ yóò dé àyíṣọ́ wọ́n ní bẹ́ẹ̀ ní ọdún pẹ́lẹ́ lọ́lọ́ ọmọ wa wúlọ wọ́n orí kàfáyá mọ̀ ní kàfáyá àbọ̀fọ̀ kàfáyá ó ní ẹ̀ alábìnrin tó bá gbọ́ tó wọ́n sọ kí lẹ́yìn bọ́bá ń sọ lábẹ́ ìjẹ̀lú bá ọmọ ní alhamdu lèdìdà lọ́mọ ọmọ tó bẹ́ẹ̀ mo ti dìdà jù láti wà. wọ́n ní ọ̀rẹ́ òkú òkú yá gbà àbá àbá àbá ahmed ẹ̀ máa bọ̀ ẹ̀ wá dáwó olówó ọ̀dá ahmed ọ̀dáwó. nígbà tí ìyá bàbá wa kú àjọṣe lẹ́yìn ẹ̀ wọ́n ló ń bẹ̀rẹ̀

bó ti wà ní ọmọ ojúmọ́ anábì ni yọ padà wá di àjòjì anábì ni oríire fáwọn ọmọ máa ń pè lájòjì nígbà náà wọ́n ní wọlé oṣù mọ́ oṣù mọ́ àdúrà láti àdúrà nìkan ẹ̀wọ̀n tí kébèrè lọ ó ní àdúrà nìkan ẹ̀dá kò mú táwọn ọmọ ọ̀tá lọ́wọ́ jẹ̀mọ́ tani mọ̀ fún yàn tani mọ̀ fún àlọ́wọ́ yàn yóò di àjòjì tọ́ba ti ṣẹ̀bọ̀ mọ́. ó ti kó wọ́n sí bàbá ọba wọn lù ọba wọn lù bàbá ìrìn lásán ọba wọn ti jọ olómi ọlọ́run jáde mọ́ ọjà jìjì. wọ́n ní a ah, ojúkó tó gbìyànjú nígbà tó kó ṣe kùrú kèké fún kọ́dà wọn máa dáadọ́ láàrin àwọn ọmọ ẹ̀yọ́ bá ṣe ẹjọ́ bá lọ jáde òde wà jẹ́ náà kì í ṣe tọ́wọ́ nínú alùpùpù má ṣe bọ́ má ṣe bọ́ ọwọ́ àti jẹ́ náà má ṣe bídíà ọwọ́ àti jẹ́ náà kọ́ máa ṣe ìbádà kọ́ máa ṣe bídíà ọwọ́ àti jẹ́ náà kọ́ máa àdébìrì àti ẹrẹ ojú ọ̀nà tọ́tọ́ yẹn tọ́lọ tóóró yẹn ojú ọ̀nà yẹn àdábì ní òun lójú ọ̀nà tó já sọ́dọ̀ ọ̀rọ̀ àdábì wà ní àwọn ọ̀là kéékèèké sẹ́gbẹ́ ọ̀tún tó jọ ẹgbẹ́ ọ̀tún ẹgbẹ́ ọ̀tún kéékèèké àmọ́ kan kò tọrọ tó kò súnlé àdábì ní àwọn ilà kéékèèké àwọn èsù kọ̀ọ̀kan dúró ní síríìtì yẹn yọ́ máa pẹ̀ àwọn èèyàn sínú ilé ìgbé má lọ síríìtì máa bọ̀ ẹ wá wo iye àwọn èèyàn tí wọ́n ń gbé ẹ̀dẹ̀ kọ̀ọ̀kan wọn ká máa bọ̀ ẹ wo jọ ìsìláàmù tí wọ́n ń gbé wọn ká máa sí ní ká máa bọ̀ káwá darapọ̀ mọ́ àwọn ìwọ́n mọ́ wàá yà tó tó mọ́ yà tó sì mọ́ sọ lọ́wọ́ máa tẹ̀lé kí sáwọn àfáà tẹ̀lé séwù kí sáwọn mọ̀ lára. lẹ́tẹ̀ kan máa tẹ̀lé pé ọ́ pé má dáhùn wọ́n sábà lọ sí bóòtù wọn lọ yẹn kọ̀mọ̀ wá béèrè kọ̀mọ̀ béèrè béèrè kó lè bá débi tọ̀nà lọ kọ̀mọ̀ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kó lè bá débi tọ̀nà lọ torí bá ti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn máa ọ̀padà fọ́ọ̀dù sọ́wọ́ àwọn àwọn tí wọ́n dúró sí ilé tètè ní ojú ọ̀nà yẹn o ọlọ́run lọ́sẹ̀ ọ̀dà bí wọ́n ti wọ́n yé ó sọ ẹni kan tó dúró lórí ọ̀nà ìwéláwà ní tó lórí ọ̀nà ìjọba sọ pé àà ìbí ìjà wa wù ìbá fún ìṣòwò sàn lọ́wọ́ ayá àwọn tọ́lá àlọ́ àá lò bí lórí ṣe dàrẹ́ṣà ìrìn àjò rẹ ó kàn wọ́n bẹ̀rẹ̀ pé iná mọ́lá pàmò orúkọ ìjọba sọ̀tì ọ̀dà báyìí báyìí ẹ bá ṣe kí ni ẹ máa bá ti lọ àbọ̀ lọ́sí. àbá tí ó dùn ẹnu yóò dùn ẹnu fún ọdún tó tọ̀ bá bá tó tí ó tí ọ̀rẹ́ sí dé ní síjàmbá ó kù ká ká kẹ́kọ̀ọ́ kan wa ká máa lè bẹ ọlọ́run ká máa ṣàdúrà ká máa ṣe kéde dàbà ká máa ṣàdúrà. àdúrà ti ṣe ọlọ́run mọ ní sáàtú yà tí yóò fi láǹfààní láti dé ibi tí ń lọ láti fi rìnrìn àjò yẹn torí pé nǹkan máa dàrú ọ̀rọ̀ àwọn kan náà àwọn náà wọ́n máa pèpè wọ́n máa pèpè ọ̀rọ̀ àwọn kan wọ́n máa pèpè lọ síbi súnà wọ́n ti súnà lọ́nà súnà lọ́nà nígbà bá tún yá nígbà tó ń sọ fún wọn pé sọ́dá àwọn olùdíje àtàwọn ọlọ́pàá yẹn dára tó wọ́n o ọ̀rọ̀ wọn gbà pé ṣẹ́wọ̀n yẹn náà ti di súnà ni bí ẹni tó yọ ọ sọ pé òun ti pé jẹ́mọ́tẹ̀ lérí àwọn mistake wọn àbí òun sọ ìtọ́dá àti ìdí ọ̀dá ìdí ọ̀dá yẹn ìdí ọ̀dá yẹn tí wọ́n ti sílẹ̀ kó tó nígbà wọn lọ yíma ẹwọ́n ní fásitì wọn èyí tí ọ̀dá yẹn táwọn yẹn ti sílẹ̀ kó tó wọn adágbọ́gbẹ́ni yíma fún àwọn èèyàn wàhálà yìí túfà ní jama túfà ẹ̀mọ̀ túfà omi ńlá omi omi tọ́lọ̀ bá sọ kalẹ̀ nígbà tó fẹ́ pa àwọn anábì ìlú rẹ̀ ẹ̀dẹ́ sáré lọ bí fọ́tò sọ́nà torí àsìkò wa ẹ̀yọ́ máa yá mi wọ́n ní àsọ́nà sọ́nà sàfihàn tó náà wọ́n lọ́wọ́ gangan ni ọkọ̀ ọ̀dà nábìnú márùn kíbà ha nàjà gbogbo ẹni tó bá ilé wọkọ̀ náà òun ni o fi ìwòfà ìṣòro ha sí ọ̀ṣàwà èyí ọkọ̀ tó wà lé ya àwọn agbami odò ìrújú ẹ̀sìn àti kí ni dàbà àti àdùn ayé ọkọ̀ lálọ́ àmọ́ ọwọ́ àdérí omi tọ́pọ̀ rẹpẹtẹ omi yẹn omi sí méjì ṣàwát àdìgíní ṣubhad àdẹ́kùn wọn fẹ́ àdẹ́kùn tó fẹ́ yẹ ọmọ yá mi tó bá wà tẹ̀kàn tó ọwọ́ mú nínú ọkọ̀ ojú omi ó ṣubú lẹ́yìn ìgbà tó ti fi ọlọ́wọ́ bá ti darí abẹ́tùn ti darí gbogbo àdúrà àkọ́kọ́ tó yẹ ní bọ́ọ̀lù ẹ̀mí ọkọ̀ ọ̀la rọ́bàdà dá zùzù olúbàdà bá àdàjì àdàjì ìtàdà ọmọ ìyá máa filẹ̀ o àwọn mẹ́rin wọn kọ̀ wọ́n kọ̀ ọkọ̀ sí iná tuntun nàjà wọ́n kùn níbẹ̀rẹ̀ gbàdúrà ti di ọwọ́ ìrọ̀lẹ́ wọ́n ti bọ́lẹ̀ àmọ̀ sọ̀rọ̀ àmọ̀ lùgbé ara wọn ni wọ́n gbàdúrà ìwé ìbáyé ìgbé òsílẹ̀ ìmọ̀ àjọbẹ̀rẹ̀ dáwà ni àdáwọ̀tò sàlàfíà ìyà dáwọ̀tò wàhídà àlùbáàkìyà àsọ́ọ̀fìyà ìpè dáwọ̀ sàhábà ojú ọ̀nà sàhábà yìí nìkan náà lójú ọ̀nà tí ó lè múyàn rí súnà ànábì tí ó múyàn rí ojú rí ọlọ́jọ́ àlìyá bàtà àbúwẹ̀ yìí fẹ́ fọkùnrin mọ́lẹ̀ obìnrin mọ́lẹ̀ ẹ máa o wọ́n máa wòye

máa wà dáadáa ó wà burúkú sáwọn èèyàn lẹ́yìn náà máa wà aláàdì mọ́jà ara mọ́sí ara mọ́sí gbáwọn èèyàn wọn náà ti dáa lọ́sùn náà ìbá jẹ́ wọn nìkan ní gbogbo ìlú náà onídìgbọ̀ wẹ́gbẹ́ ibi wọn bá tó ń sọ̀rọ̀ ẹ má ṣe fọmọ tó ń sọ̀rọ̀ tàwí ìdí ọba àjòkò síbẹ̀ kó lè máa lékún ní mímà kó bà bọ́ọ̀lù síbi àwọn ẹlẹ́rìí àwọn tó fi ní wọ́n sọ ní kí ló wọ́n lọ́dọ̀ jẹ́ wá ìṣẹ́lẹ̀ àlùkò tó lè kó ní mọ̀jáde sọ̀rọ̀ ọ̀jẹ́ kọ́ pé ẹbọ ni ọlọ́pọ̀ àwọn mọ̀hátì tí wọ́n múra súnà sọ́jẹ́ pé wọ́n ti lókun dájà aláwọ̀ àmì ìsọjẹ́ pé wọ́n tí bá lọ sí wọ́n látàkùn bá ti kiri tọ́ba tàbí lójú lójú àti ìṣẹ̀lẹ̀ yọ lọ́rùn jẹ́ torí pé kò lọ ìyókò tàwíìdì kan lè fọ́ tí wẹ́wẹ́ fún fún dápẹ́ ní tàwíìdì. ní tẹ̀mílì dé mọ́tà sí kan bá ti jàjà láti tẹ́lẹ̀ àbí. yàtọ̀ sọ pé ẹgbà láàgbà ìlànà ẹgbà gbọ́sọ̀ ayé. tẹ́bàgbà láàgbà ìlànà ẹwà ìlànà lọ́bàtẹ́sẹ̀. kí ni tòmátò sọ́jà lẹ́nu kọ̀mọ́ mélòó ló kú sí kọ̀mọ́ èwo ni àwọn ẹbọ́lá ẹ̀kọ́ kékeré kò yé kò lẹ́dà lọ́lẹ́lẹ́wọ́ onídéke àwọn ọjọ́ yẹn wọ́n máa ń sọ àwọn ẹ̀dọ́ jọ́nà ọlọ́run àmọ́ àyèmọ̀ kan bẹ lára wọn nípa ẹ̀sìn ọlọ́run ṣé bàbá ní kálọ̀ wọ́n sọ tó wà ní ara wọn ṣé àyìnbọn wà nìkan bàbá oníkẹ́ lọ́bẹ̀ ìgbà yìí náà ẹni aláìmọ̀ tán. wọn láwọn bá gbàgbà ni wọ́n yin àwọn. ní ìlú ọgbà yìí ó mọ̀ wáyé ah, ìmọ̀ mọ̀sọ̀ ọ̀dà bàbá rẹ̀ ìmọ̀ mọ̀sọ̀ ọ̀yá ẹ̀ àmọ́ mọ̀sọ̀ wáyé ọlọ́sàn ni. ṣé o lè mọ lọ́rẹ̀? kálukú wa dábàá tí wàá rú kò sí bá tí wàá jẹ́ kó wá ẹ̀yọ́ máa yára mi nínú ẹ̀sìn wa kọ́lọ̀ mọ́tà sí àtúnú àwọn àjòjì o ẹ̀yọ́ máa yára mi ẹ̀dá kò tóbi tọ́lọ́mọ bá wa ọkọ̀ ọ̀dà yìí ọlọ́mọta jẹ́ ní àti ẹlọ́mọta jẹ́ àjọ wọ́ o ọlọ́mọta àbọ́lẹ̀ o anábìíní wọ́n sọ́sọ́ fẹ́rẹ́ fún ààrẹ ìlú mọ́ anábìíní ìjọ mi yọ padà pín alátàlá ni wọ́n sọ fàáyé na fẹ́rẹ́ pín sẹ́fẹ́ fẹ́rẹ́ anábìnrin gbogbo wọn pátá ọmọ náà ni wọn ilẹ̀ àwọn àbìdà àmàwọn ìṣíkan nínú wọn àwọn ìṣíkan àwọn gúrùpù kan nínú wọn kọ́ọ̀lù wọn mọ̀ sí yàyà Rasulullah wọ́n ní wòtí ṣe ọlọ́wọ́ wa àwọn òun ni àwọn ìṣíkan náà anábìnrin máa ana àlẹ́ wa sáàbì àwọn tí wọ́n ìjà àjábì máa ń ṣe ó sì rẹ̀ rí fún tó bá ti rẹ̀ rí fún dáadáa ó ṣe ó sì káwọn àwọn ọkọ̀ bẹ̀rẹ̀ fún àwọn ṣe lẹ́yìn ó ṣe sínú àwọn sàhábà táwọn sàhábà ṣe tí wà láti rẹ̀ kọ́mẹ́ntì ààrẹ ó dẹ̀ kọ́mẹ́ntì àwọn sàhábà ìmọ̀ tẹ̀lé àwọn sàhábà tẹ̀lé ní àsàlàbíyà ó sì jẹ́ pé àwọn àtàwọ̀ wọ́n ti wọ̀ lọ́bẹ̀ nínú ìdínà ayé náà àwọn àtàwọ̀ wọ́n ti wọ́ bẹ̀ kúlù bídé àti ń kó àwọn àdájíyà àwọn èèyàn àwọn tún tí wọ́n fẹ́ fáìtì wa ìgbé ẹ̀yìn ìjàmbá tá àtùmù nínú ọlọ́pọ̀jọ́ la wọn àdájíyà làwọn jẹ́ àwọn náà sáà ti dẹnu súnà sí àmì ẹni tí ń pẹ́ ní kéfèé kéfèé ní kéfèé yìí eré bá dá kéfèé ló padà dá sí orí ẹ̀sán ni kìí ṣe gbogbo bíi àdìgbò fòfò káṣáàtù àdásán káwọ mọ́sálásí kí lẹ́dá kan wá gbójú jáde nínú wíńdò kan máa ní kùkà àdàlùwàdà àdàlùwàdà mọ́sàtúrà ẹni tí máa ń bọ̀ lọ́dà gbogbo ìṣẹ̀lẹ̀ kùkà àdàlùwàdà ṣọ́wọ́ àdàlùwàdà mi ṣọ́wọ́ àdàlùwàdà mi tọ́ba ti dùn tán ìrún náà ti fẹ́ máa bọ̀ kọ̀ṣẹ́jọ́ máa àwọn tó mọ̀ yẹn lọ́dọ̀ mọ̀ yẹn lọ́dọ̀ àwọn tó mọ̀ kàkọ́rọ́ mọ̀ kàkọ́rọ́ àwọn tó mọ̀ sàdúrà mọ̀ sàdúrà àwọn tó ń bọ̀ lọ́dọ̀ nínú ọmọdé kí ni ọmọ ọmọ èyí tí wọ́n tó ń sè yẹn bíbí àkíní ṣé bíbí àkíní ó sọ̀rọ̀ yẹn kékeré ó ní sẹ́sẹ̀ yẹn ó ní bó ti wà yẹn báwa bá wọn tó ti tọ́kù kálá gbogbo àwọn tí wọ́n ń ṣe ìjọ ìdárò náà bákan náà àti ara ń ti ẹ̀wájú wà láwùjí ìlú wọn wá wá lọlẹ̀ sọ̀rọ̀ mọ́tì kan wọ́n ní bàbá wọn tí yóò mú tẹ̀sùbá lọ láì tẹ̀sùbá lọ wọ́n fi tẹ̀sùbá wọ́n ní bàbá tẹ̀sùbá yẹn kófòrò ní bàbá ní kéde kófòrò wọ́n ní ìwọ náà wá lọ ilé wọn lọ bẹ́ẹ̀ fábúrò rẹ̀ ìwọ náà dé sòsòtò tẹ̀ náà balẹ̀ àti ọmọ rẹ̀ tó fẹ́ kọ́ṣà dáná wọ́n lè àtọ̀ nílé ọ ẹ̀wọ́n náà wà lọ sí. ó bímọ ọmọ rẹ̀ bímọ ọmọ ìyá yẹn bímọ lẹ́lẹ́ nílé àbá alẹ́kọ̀ọ́ yẹn ìyá wa ti bẹ́ẹ̀ ni ìfowópamọ́ yìí ìbí náà ti gbọ́ ọkọ wa sọ fún ìyàwó pé kó fún yára ìpínlẹ̀ yára má délé o ànábìyẹ lọ gbogbo mọ́ o. tí ìyára bá fi lè wá sí nígbò wá wá gbọmọ oye òun sì fọmọ rẹ lẹ. súnmọ́ ni ẹ̀yẹ̀ mọ́. ṣètọ́ oye ṣètọ́ ẹ̀yẹ̀ mọ́ yára mi inú àwọn àtọ́lọ̀ ń dá ẹ̀ẹ́rì làpálàpá ẹ̀ẹ́dàbọ̀ ẹ̀kùnrin kìíní ẹ̀ràbọ̀ sẹ́bàrí ìwé gájá ẹ̀ràbọ̀ ẹ̀ràbọ̀ wọ́n jọra wọn àmọ́ tó wà nínú wọn ọ̀tọ̀ọ̀tọ̀ nínú fìdílẹ̀ tó ṣe sọ̀rọ̀ dáadẹ̀ láti wá fi padà súnà òun náà ó lè kó sáwọn kan lé káwọn tó wá gbé súnà wọn kọjá bí táàdì náà gbèrè kó lè bá bá súnà gidi jẹ́ wọ́n lọ́wọ́ wàá dáhùn ọmọ ọdún súnà tí wọ́n ti kéré ní tí wọ́n ti ṣe ó sì máa sọ fáwọn yẹn pé lẹ́lẹ́yìn lè yí ọ̀dà wọn bàbá àwọn lọ́wọ́ òun tàbí nínú ìlú ṣe o. àádùsúnà tó pé ẹni wá pẹ̀lẹ́ láàdùsúnà tọ́wọ́ sọ fún wa pé ẹ lè yọ ìyìn àwọn ìjọ yẹn nítorí pé àwọn ìyàwó ẹlẹ́hàn ni wọ́n lẹ́yìn náà wọ́n nínú gbà. a ti rí pé pẹ̀lú láwà tí wọ́n dẹ̀rù dẹ̀rù yìí wọ́n ń ṣe palamẹ́mọ́ wọ́n fún orílẹ̀ yorùbá súnà àwọn bí lẹ́yìn gómìnà olùjẹ̀lẹ̀bá olùjẹ̀lẹ̀bá kí àbọ̀wò sí rọ́bà kó sì wíláwà ní lẹ́yìn súnà yẹn kò sí lè mímọ̀ ní wọ́n tẹ̀bọ̀ lábẹ́lẹ̀ pẹ̀lú àpẹ́rẹ́ àti súnà ẹ̀sìn mà ẹ̀wá ní ẹ̀dárapọ̀ mọ́ wọn pé onísúnà náà ìdí ó sì bàbá mùsùlùmí náà yẹn ni wọ́n ṣe kí ni wọ́n ṣe lábẹ́lẹ̀ sábà gbogbo kátàkọ̀ wájú náà tọ́lẹ́lẹ́ kó tó ṣe kí ni kò tó mọ̀ ṣe kò tó mọ̀ ṣe mahabbatul abd nínú àwọn ọlá nínú àwọn ọlá lọ́wọ́ fún kéèyàn máa tẹ̀lé súnà nàbì òun náà ni pé bọ́ọ̀ bá ti tẹ̀lé súnà nàbì ọlọ́wọ́ ní bẹ̀rẹ̀ rẹ̀ ọlọ́wọ́ ní kíni ọlọ́wọ́ ní bẹ̀rẹ̀ rẹ̀ ọlọ́wọ́ wá ní kúlé fún tó fún fún ọmọ ọ̀tẹ́bẹ̀ òun ọlọ́wọ́ ní àdábì sọ fún wọn pé fẹ́ẹ̀ bá ń fẹ́ràn ọlọ́run lóòótọ́ èmi ní kẹ́ tẹ̀lé fẹ́ẹ̀ bá tó wá tẹ̀lé ní òbí gbogbo mọ̀lá ọlọ́wọ́ wà nífẹ̀ẹ́ wẹ̀yẹ́gbẹ̀rẹ̀ lákòókò náà bá mú lẹ́yìn náà ọlọ́wọ́ pẹ̀sẹ̀ yẹn rẹ̀ gbogbo ẹ̀sẹ̀ tí yẹn ń ṣe bọ̀ tó bá tẹ́lá sí tó sì di onísúnà kìlì mọ̀ dúpẹ́lẹ́ lọ́lọ́run ọlọ́run bá rẹ̀ ẹlẹ́rìí tó tó wọ́n súnà àwọn kíláàsì oríṣiríṣi ló tó ṣe tí wọ́n padà sí ha táwọn abá tá ń tẹ̀lé tẹ́lẹ̀ ní ha ilé ológun táwa yọ̀ lọ ọlọ́run kan ní àyẹ̀mọ́yẹ iná tó ṣe àyẹ̀mọ́yẹ ọjọ́ tó ń jà àyẹ̀mọ́yẹ iṣẹ́ tó ń ṣe àyẹ̀mọ́yẹ tó ń tọ́ba ti tàdá súnà ní súnà tó tọ́ súnà ọkàn àtẹnu àtìkiri àtẹnikẹ́ni ká máa dùn rẹ̀ nínú ọlọ́run lọ́sọ bẹ́ẹ̀ ó ní bẹ́ẹ̀ bá ti ń tẹ̀lé Muhammad wọ́n fẹ́ràn yín lẹ́yìn náà wọ́n pẹ̀sẹ̀ yẹn rẹ̀ wọ́n pẹ̀sẹ̀ yẹn rẹ̀ wọ́láwọ́ fẹ́ fún rọrọ̀ sọ́sọ́ alìmọ̀rán ayé àtàtàwà lọ́wọ́ súnà ẹ̀yọ́ máa yára mi gbogbo ẹgbẹ́ ibi gbogbo ẹni máa wá lára tọ́fẹ́ kí iṣẹ́ ẹ̀kọ́ bá wọn lọ́rùn kọ́bọ̀ sí ìbílẹ̀ àwọn súnà ní gọ́ọ̀mọ̀ sí ọlọ́wọ́ wá ní laqad kana lakum fi rasulillah laqad kana lakum fi rasulillah uswatun hasana ọlọ́wọ́ náà nàbẹ́bí tí ó fún yín ní àpèjúwe ànábẹ́bí tí ó fún yín ní àpèjúwe ẹ máa kọ́ṣe ànábì ẹ máa kọ́ṣe ànábì liman kana yẹ́rẹ́ fẹ́ni ọba fẹ́ pàdé ọlọ́run dáadáa ni o ó fẹ́ sáadà tó náà rẹ̀ kéde súnà ẹgbẹ́ o súnà dáadáa nínú wa ní kẹyà ó sì lè rí nínú tíra lọ́wà ọ wà lè rí tíra kọ́ lọ́lé léwu nígbà tí sáadà fẹ́ ń bàtà wọn méjì ẹ ọkọ̀ ìwọ̀n sí kéwu ọkọ̀ kéwu sẹ́yìn wọn wọn làwọn kéwu kéwu báwo àwọn sì máa kéwu. àdẹ́kọ̀ọ́ Muhammad sallam eh? ìgbàgbọ́ rẹ̀ àti ìbádà rẹ̀ àti ìwà rẹ̀ níbo láti rí nínú tíra ní sọ́wọ́n àrùkọ́ ọ̀rọ̀ àbọ̀ kàmúra rẹ̀ ọ̀lọ́dọ̀ àwọn tí wọ́n kọ̀ ọ̀tọ́jẹ́ pé àwọn ti mọ̀ àwọn ni wọ́n kọ̀ kọ́dà ìbí kéwú láfàdé kọ́dà ẹni tọ́kọ́ gbogbo àbí àtẹ́tàdé lè lò nínú àwọn kan tọ́kọ́ kò sì ní lò ìwọ sì máa lò lóṣẹ̀. ìpè ha ah, ah, àwọn náà wọ́n sọ fún kíní yọ̀dá bí ká máa yẹ̀yẹ́ àwọn àgbàlá yọ̀dá bí ká kà máa dábọ̀ àwọn àgbàlá yọ̀dá rí ká bá kọ̀rẹ́ ti àwọn èèyàn ká máa tọwọ́ bọ̀ wọn lọ́dọ̀ àdúgbò. àṣọ àti kíní yọ̀dá àwọn náà wọ́n ọwọ́ àpàkíyèsí wọn àgbẹ̀kọ́ pẹ́ tó lè pé àkíyèsí wọn torí kúlùkùnà ádámà ọ̀tọ̀ gbogbo ọmọ anábẹ́ ádámà pátá ló lè pèsè sí wọ̀hẹ́lẹ̀ ọ̀tọ̀ ìlú tọ̀wọ̀ Adébí ni àwọn tí ọlọ́wọ́ bá àlá tó sóore fún àwọn tí wọ́n ń ṣẹ̀ wọ́n làwọn tí wọ́n túbá. Bí ìbá ti túbá, ọlọ́run fẹ́ràn yẹn tí èèmọ̀ bá kéèsì ọlọ́run fẹ́ràn yẹn. nínú àwọn ọ̀làlọ́wọ̀ fún ìmọ̀tẹ̀lẹ́ sọ́nà àdánábì òun náà ni pé táwa tẹ̀lé sọ́nà àdánábì kò ní sí fìdí náà láwùjọ. èèyàn ní ní fìdí náà wáyé èèyàn ní fìdí náà nínú ẹ̀sìn èèyàn ní fìdí náà nínú sàárè èèyàn ní fìdí náà nínú ọlọ́run ni fọ̀lẹ́yà ọlọ́run nìkan lè sọ́ra wọn o gbogbo àwọn tí wọ́n yapa àti àdánábì á ń tún sí ìlànà fìtìnà kí ìfìtìnà máa wọlé wa bá wọn ọlọ́run wọ́n rí ìfìtìnà ẹni tí wọ́n bá ti sún náà yóò rí ìfìtìnà àwọn òṣìṣẹ́ àwọn àdáàbò àti lẹ́yìn ẹ̀yọ́ ni wọ́n jẹ́ ìyàwó ẹni bá ń sọ́sọ́ náà kọ́ yóò kọ́ kó nínú fìtìnà ayé yóò kọ́ kó nínú fìtìnà sàárè yóò kọ́ kó nínú fìtìnà bó àtijọ́ lọ́kì yára torí pé ń ṣe tàwí kò sí dédé àmọ́ ìjọsìn rẹ̀ ń wà dáadáa ń wà láti nínú jẹ nínú jẹ mọ́ rẹ̀ ẹwà abánisúnà ẹwà yára mi inú abánisúnà wọn náà ni pé súnà ọlọ́run máa fi sàánú wa tààbì máa lójú sọ̀rọ̀ mi yóò ní فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله ọlọ́run ni ẹ bá ti kírun tán ẹ jáde ẹ wá ọlá ọlọ́run lọ ẹ ṣòwò lọ ẹ tajà lọ ẹ àwọn ọdẹ aráàlú tí ọ̀dà nínú tó nàlá ṣe kíni ilà lérí lẹ́bẹ̀ẹ́ ní àá ah, ẹ má ṣe lé yìí. ẹni tí gbowó ìbájọba ṣé kò ní wàhálà àlùkájọ sọ àdìsí ọ̀sán láyé ẹ̀ ẹ má jáde àlùkájọ sọ àdìsí ọ̀sán láyé ẹ̀ tó bá ti di ọdún mà yá ilẹ̀ tí náà àwọn ìlànà tó yẹ sọ láti fi yóò fi tó máa wọ́n sà ó ìlànà kiri láwọn ẹ̀lẹ́ ìgbọ́ fún bàjẹ́ mọ̀ ìjọ jùmọ̀ nígbà tí mà àwọn ìyára kàtà kì torí kò sínú pàá súnà lọ́sọ̀ fún wa méjì lọ́lọ́lọ́ gàdàkì méjì lọ́lọ́lọ́ gàdàkì àbínú ayàwó méjì wà nípa ọwọ́ wọ́n kò láti súnà kúlò ìdájú súnà pé ìwé ìdájú súnà o. bọ́ọ̀lù ló wọ́n kẹ́lá kàbí méjì dídí mọ́. ìmọ̀lẹ̀ tó wọ́n kẹ́lá sí nínú ìwé àwọn pòfẹ́sọ̀ tó nílé àbá àwọn philosophers nínú súnà lọ́wọ́. ọlọ́lá àwọn obìnrin náà bá gbọ́dọ̀ sí lẹ́nu fáyìn tó ń tàṣẹ wà fún wọn wájú òun náà pẹ̀lú ọ̀dọ́ wọn ló ti wọn tó sáà sí <laughs> ọlọ́run ká tàn wọ́n. ọ̀yá kálukọ́ bá wá practice ẹ̀ àwọn yẹn bí bọ́bá ti ṣe kékeré bọ́bá ti fẹ́ ẹni tó fún mọ́ ẹni tó fún mọ́ bẹ́ẹ̀tì ẹni tó fún mọ́ makẹ́rẹ́ ẹni tó fún lálẹ́ mẹ́rẹ́ ni. torí náà nípa ni bẹ́ẹ̀ ni wọ́n sì ń kọ́ra. ànábìrì wa ni wájú ìbò fún un àtọ́rọ́ oníro oníkan oníṣẹ̀jẹ̀ onílé onípán oníwú ah, ọlọ́run ojú náà tọ́lá ọ̀yá yìí ẹ̀lẹ́lẹ́ ò bá ti jẹ́ láàrídá eh. súnà láwọn ẹgbẹ́ lọ́wọ́ ní ọ̀dọ́ ọkọ̀ ọkọ̀ àdùn súnà tó gbádùn òun náà wà ní òun fẹ́ máa nàyàwó ẹ̀ bí ẹ bá jẹ́ kó ti kó nínú súnà ó ti ṣe nǹkan mi wọ́n jẹ́ súnà kan ní bá ṣe áńkàtì wọn dáadáa nà wọn ó ní dáko báyìrò báyìrò big báyìrò lóògùn ló fi léjìká ọ̀sán dandan nínà tó ti nàpá. Sún àǹfààní súnà òun náà ni àwọn ẹlẹ́yà jẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ tó máa bínú tẹ́lẹ̀ tó gba súnà àǹfààní pọ̀ nínú súnà jàmá ọ̀rọ̀ ẹ̀sìn wa tí wàá làwọn ṣẹlẹ̀ ní mọ́sálásí súnà ní wàá yẹn rẹ̀ sábàtì wọn bá sábà kiri àwọn òṣùnà àwọn jàmá náà bẹ́ẹ̀ ṣe mọ̀tún nínú mọ́sálásí àwọn bọ́dà kò dìde wọ́n ti ní òyìnbó máa ṣe àwọn àbáfẹ́ ní àṣekíní bóyá ẹnu àwọn àgbàlagbà bá sáré wà sí ọ̀dà ọ̀yá ẹlẹ́gbẹ́ tó tẹ̀lá nígbà bá kó tẹ̀lá sí kí ni ó yẹjú mòlídìí òsínú ẹ̀sìn kí ni ó yẹjú ẹ̀ sunna wọ́n yẹn tẹ̀lé sáà tó ṣe ọlọ́run tẹ̀lé bá ti yàn lé nìkan nínú ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀dùnúhù ìlàlá ẹ̀dá padà nínú kura wọ̀rọ̀sùn tẹ̀ bá ti rí ẹ̀dá padà nínú sunna tẹ̀ bá ti rí bá tẹ̀ nínú sunna ọ̀rọ̀kọ̀rọ̀ ni èyí kò tún tún mi lónà bìlá àtàwọn ẹgbẹ́ bá ní mọ́tò lọ wàlẹ̀ yóò bẹ̀rẹ̀ ákìrì tẹ́lẹ̀ gbàgbé ìdílé ọ̀sẹ̀ yà má ẹ̀dá padà tó súnà. láti káyọ̀ wọ àtọ̀nù lẹ́yìn náà wọ́n yé àtọ̀nù àwílá ni pé ànẹ́bì ni mọ́tì ànẹ́bì lẹ́gbẹ̀rún máa dáwọ̀ padà sọ́dọ̀ ẹ̀ kì í ṣe bá ti jọ̀rọ̀ ẹ̀sìn báyìí àwọn olùbádà ti kiri àtàdé àyà fífi náà sọ́tún lè sáà tó anábì sọ̀rọ̀ kan anábì ní ìnáwó wáyé ìṣe mi kọ̀ tẹ́mi bá gùn fásayára sí lápá kẹsì rà ẹ̀rì àgbàjọ pọ̀ nínú ẹ̀ ọ̀yá ṣe àfáàkọ́ ni ẹ ṣe bọ́bá ti ọpọlọ́lọ́ ṣe lu mídíà wẹ́bsáìtì báyìí àbọ̀ ọ̀sẹ̀ndẹ̀ sí eré Facebook àfáàkọ́ jáde àní ẹ̀mọ́ ṣe mòlúdà mòlúdà mòlúdà sẹ́wọ̀n yẹ ẹ́písọ̀dù tó wà nínú íńtánẹ́ẹ̀tì bílíọ̀nù bílíọ̀nù bíyàn bá wá kéwú oyé sẹ́kọ̀ kan kò ní sọ́nù. ẹ̀rọ ma yára mi náà wa àwọn yẹn bá lọ bí pé bẹ́ẹ̀ bá lọ sí ayọ̀ oyé kó bàbá rà dára ẹ̀wọ́n tó wà lọ sí dé. àwọn akọ́sí jọ táwọn ti fi ìmí ìsàpadà wá sọ fún yóò wá ní ẹ wọn ọmọ ọkọ sọ ní ẹ má jàjà ẹ má jàjà nígbà tó yára ní ẹ má jàjà lọ ẹ má jàjà ẹ ọkọ tó jàjà lọ fún wọn. lójó pé nínú àwọn tí wọ́n gbọ́dọ̀ wà kẹ́ẹ̀kù jù àwọn tí wọ́n bá ń kẹ́kọ̀ọ́ true media nítorí gbàgbọ́ ẹnìkan sì ṣe yóò sọ fún ọ pé ìrọ̀lẹ́ ìrọ̀ wọn dẹ̀ pọn pọn pọn wọn sọ di kíni wọn sọ lóòótọ́ èèyàn bú sábà tí gbogbo wa gbọ́ ọdúnlẹ̀dẹ̀ wọ̀rẹ̀ ní abẹ́lẹ̀ ọkùnrin kan lẹ́dẹ̀ wọ̀rẹ̀ ọkùnrin kan lẹ́dẹ̀ gẹ́gẹ́ ọkùnrin kan ní alátẹnudẹ gbogbo ayé ló ní fídíò yẹn lọ́wọ́ àwọn yẹn ti dáadáa wọn ní ẹ̀kọ́ bẹ́ẹ̀ wọn ní kò bú sábà kéèyàn ní sábà alátẹnudẹ wọn ní kò kò yẹn sọ tán. ẹ̀hẹ̀ nídìí bẹ́ẹ̀ kọ́lọ́mọ́sẹ̀ ìsàánú wa ẹ̀yọ́ máa yára fi níparí ọ̀rọ̀ mi kó dà ní pé ìmọ̀ tẹ̀lé súnà ìmọ̀ jẹ́ kí èèyàn ọmọ àti kéèyàn ṣáàpù ẹnì kan ní dàrú síbòsíbò tí wọ́n ti kiri ìyọ́ yáwá ṣe ó kéde pé inú àti ṣe wọ́n lọ́wọ́ wọ́n ti kiri yìí inú ayé àwọn lọ́wọ́ ọlọ́wọ́ aláàbọ̀ fún aláàbọ̀ ní kẹrí ipe wọ́n ti tún pé owó táàtàdù ọlọ́wọ́ tẹ̀lé bá ti tẹ̀lé táàtàdù gbẹ̀yẹ̀ máa ọlọ́dọ̀ bá wọ́n tẹ̀lé súnà rẹ̀ sáàtàdù wọn ọkùn wọn lówó wọn sì yàwó ọ̀ràn wọn lọ́wọ́ wọn sòkú ọkùn wọn ẹ̀dá ní. ọkùn tó kó lé ẹnìkan tó mọ pé ẹgbẹ́ rẹ̀ kọ́lé lẹ́kọ̀ọ́ wọn ti wọ́n máa ń lo kankan mọ́jọ́ wọ́n ti ra wọ́n ti fa wọ́n ti fa wọ́n ti gbẹ́rẹ́. ìwọ́n ti mọ̀nà náà nígbà tó ṣe súnà kí ni súnà sọ ẹ́ súnà ní ẹgbẹ́rẹ́ sí kíni ẹgbẹ́rẹ́ sókùn. àdébí ni eléyìí fàtínà kò sí lára wa mọ̀nsáhàrà àyíbá sókùn wọ́n mọ̀ sókùn rà àdébí tí wọ́n sókùn fún bàbá tí sókùn àti wọ́n tí wọ́n tẹ́lẹ̀ àdébí ni kò sí lára wa ẹ̀ òṣèlú súnà òṣèlú jọ mi ìjọ àwọn ẹlẹ́gbọ́n ni ọ́ tọ́lá àwọn ẹgbẹ́ ni wọ́n máa ń tóògùn àdúrà làwọn máa ń ṣe kíní ni làwọn máa ń ṣe. kọ́lọ̀ mọ́tò àti ọmọ náà ti báyìí lọ. ẹ̀yọ́ kan yára mi nínú ẹ̀sìn wa. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa lẹ́yìn kálukú wa ń ṣe súnà ibi ọba bì lọ́fíìsì. ọwọ́ àkùbọ̀ òṣèré súnà tá ọ̀ọ́dọ̀ lè ké wò ó ilé kí ó ní wọ́n á bọ̀ ilé kí ó ní wọ́n á bọ̀ ó wá kú ilé kí ó ní wọ́n kíni tọ́ọ̀lọ̀ ìjókòó alẹ́lẹ̀ pọ̀ ó kú ìjókòó alẹ́lẹ̀ tó ní kíni tọ́ọ̀lọ̀. àmọ́ pẹ̀lú àdúrà pẹ̀lú àdúrà ọlọ́run padà sáájú rẹ̀. torí aráwọn míì náà tó jẹ́ pé wọ́n ọ̀sẹ̀ bọ́ wọ́n ọ̀sẹ̀ bíbíà àmọ́ kò sí wa kò sẹ́bọ́ kò sí bídíà àmọ́ kò sí ìwà. sọmọ pé wọ́n ti ṣe bẹ́ẹ̀ lọ́mọ ṣe kí ni lọ́mọ ṣe mo sọ fún àwọn afọ àti ọdún mẹ́wàá sí àbọ̀dún mẹ́jọ mo náà wọn tẹ̀ ń kọ́ lẹ́kọ̀ọ́ ìmọ̀ ni ẹ máa Awa wọn máa kọ́ wọn lágbá o ìmọ̀ tá a ti àmọ́ àṣetáàní ọ̀rọ̀pàlà àbíkọ́jẹ́ pé ìwà tí kálukú ti ń wù tẹ́lẹ̀ kó tó gba súnà kọ̀wárí sílẹ̀ tán ẹni bá kó àjì dáadáa ẹ máa lọ jẹ́jẹ́ wọ́n ti dáwà náà wẹ́rẹ́wẹ́rẹ́ ní ọmọdé kìíní ní ọmọ àti ẹni bá ti fọyàn lè tuntun fọyàn lórí tó ti gbá yàtọ̀ lẹ́yìn ìsúnmúrí tí bá ń ah. ẹni tó jẹ́ pé àgbàlagbà òjò olólú rárá ní bá ń dáwà ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ìlàpá ẹ̀ rẹ̀ pé àwọn ilé ìpín jú o wọn mẹ́rin kálá ilé ṣégéní láàdá tó kálá mẹ́rin kálá ilé ṣégéní ilé àyọ̀ ìlara ní ṣe kiri òun ní ṣe bẹ́ẹ̀ bá wá fura dáadáa ẹ̀rí pàpà tí ń sọ yẹ bí ó ṣe ṣe gbogbo yẹ ṣe pé ó ṣe tó bẹ̀ lẹ́nu yẹ torí pé wọ́n àtẹ̀lẹ́ ti ní ṣùkan àwọn àwọn táwọn ń tẹ̀lé wọn ó wà ọ̀pá rẹ̀ sí ni àwọn ọ̀pá rẹ̀ sí rẹ̀ ó ṣe dáwà ọ̀yọ́ ọ̀yẹ́ ìjọmọlúwà tẹ̀lé tó fẹ́ pè kó lè bá a mọ̀nà mo fẹ́ fi lágbájá mọ̀nà mo wá ní mọ̀ bọ̀ ọ̀bọ̀ ọ̀bọ̀ mọ̀nà àmọ́ bó ṣe wà yìí ọjọ́ òmùfá ẹwà wò bá ọmọ ní o tọ́wọ́n ní ebi ẹgbẹ́ fẹ́ mú mọ̀nà ní ẹni sọ fún pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí yọ tẹ̀lé lọ́gbẹ́ lọ ìgbé lágbájá wá wá òdodo ní o orí ẹ̀mí rí ẹ̀sùn yẹn ṣe dáwà ní ṣe dáwà ní ẹ̀jẹ̀ lọ. lágbájá fẹ́fẹ́ sákèsí ọ̀pá ẹ̀dẹ̀rọ gbogbo ọpọlọ rẹ̀ báyìí ọ̀tíṣẹ̀ ìrọ́ ni wọ́n tó sílẹ̀ ọ̀fẹ́fẹ́ sákèsí òṣèré fọ́fọ́ lọ́dọ́ ọ̀sọ̀ yìí mà ẹ̀rọ dáwà tó sẹ̀ dáwà tó ọmọ tó yẹ kó wí ó sì mọ̀ mi tó yẹ kó lọ ó sì mojú ọ̀nà má kò ní kí ni jama hikima kò ní kí ni jama hikima ó dọ̀rọ̀ ìlànà ìfẹ́ bẹ̀rẹ̀ hekima ọlọ́run tẹ́ bá pé ìtọ́jú ọ̀dọ̀ ọ̀rẹ́ ni wọ́n pẹ̀lú hekima hekima ni pé àwọn ọ̀nà tó lò tẹ́ni ó fi gbọ́n tó ṣe kí ni tó ṣe kì í ṣe dáwà ní kárí àṣírí ẹni tí ó ń ṣẹbọ kárí àṣírí ẹni tí ń ṣe mídíà kárí àṣírí ẹni tó ti sínú òfin ẹ̀ṣẹ̀ káwá máa pariwo rẹ̀ gbogbo ayé máa gbọ́ ẹ̀yọ́ máa mi dáwà kù ìgbà tẹ́ tó ń pariwo rẹ̀ nígbà tó ń náà pa ń pariwo aburú tẹ́ wá sọ fún tó ṣe kéde tí ò jáwọ́ àmọ́ pínlẹ̀ òun ni ké kẹ́ wá lẹ́sẹ̀ pàdé àfẹ́sẹ̀ pé àfẹ́sẹ̀ lọ́dọ̀ rẹ̀ lẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìyá ti wá sọ fóònù di ọ́fíìsì sílẹ̀ tí wọ́n fẹ́ da sún náà rú tọ́jẹ́ pé ọba ti gbọ́n àwọn òní wádìí ṣe tí wọ́n mọ̀ sí ṣe òótọ́ ní àbí irọ́ onímọ̀ káàkiri ọmọ lápọ̀ mọ́ àfáàdé ẹgbẹ́ bàbá ẹ̀ ọmọ lápọ̀ mọ́ ẹgbẹ́ ìyá ẹ̀ ẹgbẹ́ bàbá ẹ̀ torí pọ̀ fẹ́ẹ́ sí kiri ní ti dáwà wà lálàbíà àṣà ni ọmọ ìyá mi àdẹ́gbẹ́ mi ti sàtà èyí tó ń ṣe yẹn májèsì kan wáyé lẹ́yẹ kò sí ẹ̀kúta bàbá bá ti lu wí ká bá bára wa náà wí àwọn èèyàn yà sáwò kò sì wá tàkà nínú mọ́nájì kọ́ máa wù yẹn lẹ́nu pé àbálà kájà tó mistake kí nìyẹn wọ́n wá dùn pé ah, a àtijọ́ rẹ̀ pẹ̀lú ẹ̀ ìpìlẹ̀ ní kí nìyẹn wọ́n bàjẹ́ ìpìlẹ̀ ní kí nìyẹn wọ́n bàjẹ́ kọ́ ẹ máa wá mẹ́sẹ̀ tó ṣe ìyẹn jáde sọ́tà sẹ́wọ̀n bóyá kẹ́ fà ìjẹ́ jáde kẹ́ mú sí ni ẹ̀wọ́n dáadáa ìgbà tó ta ẹ̀dá tó pé kó ti dáadáa pátá yẹn kó mọ bá pátá lọ ni. kò sí dára fún náà. ọlọ́run bọ́dún náà aláǹkà ti dín nílá ọlọ́run bá níbi bàtà nínú àwọn dáadáa tó múra nábì lé dáadáa ọ̀rọ̀ ọ̀rọ̀ nábì pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ọ̀rọ̀ òdòdó bá tún sòdodo ojú rẹ̀ pọ́n pọ́n bí ló ń sòdodo yẹn náà tójú rẹ̀ pọ́n yẹn náà ó yé kò ní sísọ.

gbogbo àti àwọn àlùfáà tó ń pè tẹ̀sí kìtà kìtì ọ̀pọ̀lọpọ̀ ẹni bí èyí ni. ẹ ẹ fẹ́ yà wọ́n yàtọ̀ wà nínú ìgbèkùn yẹn. ẹ wọ́n ti yẹ̀ sí èyí lọ́kàn. àbí kájọ bọ́ọ̀lù lè bá èyí tó bá wà lórí ibi rẹ̀ kájọ yìí tó kó ti mọ̀ pé dáàbò àlùfáà ní àdìsí ni. tó ń fi bọ́ sọ́jọ́ ẹ dákun tó lọ́wọ́ wa wa gbogbo wa ẹ̀dí ká òun nìkan náà ní ojú ọ̀nà tó sẹ́kù ojú ọ̀nà náà ó bùkátà akéde dàbà ó bùkátà káwá ìmọ̀ síwájú káti máa tẹ̀ láti ọlọ́run bá wa ẹ̀yọ́ máa ya ẹ̀dá kùkùrù tọ́lọ́run kámọ̀ pé gbogbo ẹ̀sìn wa pátá ọlọ́run sọ sínú Quran bọ́ọ̀dù bọ́ọ̀dù bọ́ọ̀dù ọlọ́run sọ síbẹ̀ àlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ inú àdìsí lọ́wọ́ ọlọ́run bá ní wàá àwọn aláṣọ́kọ̀ọ́ àkàlẹ̀ fún àtẹ́bì nínú ìbàjínà ní láti máa ń sọ́dá ilé kó ní bá ṣàlàyé fún wọn pẹ̀lú àwọn rẹ̀ níta sọ̀kalẹ̀ fún. àlàyé kọ̀rá àti kọ̀rá méjèèjì náà ni wọ́n pè ní ẹ̀sìn kọ̀rá odolọ́lọ́ kí lálàyé rẹ̀ jọmọ́ àti sunna nàbà Muhammad sallam kò sí ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dá fẹ́ẹ̀ fẹ́ẹ̀ yọ sunna wọ̀lẹ̀ ìsìláàmù huwa sunna ìsìláàmù kankan ni wọ́n pè ní sunna ọkàn wọlé fi kan lẹ̀ àwọn méjèèjì wọ́n jọ lọ ni wọ́n jọ lọ ni ọlọ́run wàá tó zàtà ọlọ́run ẹ̀yọ zàtà ẹ̀yọ zàtà ọ̀yà èlò zàtà wà wọ̀ èlò lówó tí zàtà wọ̀ nínú súrà wọ̀ lọ́wọ́ kò sí súrà kan níbo láti bí dama nínú súrà áàlù súrà ọ̀yẹ́ áàlù súrà kò kí gẹ́gẹ́ kí ni mo pè é kèé kẹjẹ táwọn gba fọ́ọ̀mù táwọn mú nọ́mbà táwọn nírú rọ sàkáàbà ṣe kí ni táwọn dé táwọn nírú rọ àtàtàbà ṣe kí ni táwọn wọ̀ àdùnnà kèé ṣe ẹ̀sìn ìlú kan súnà fẹ́ kèé ṣẹ̀sìn ìlú kan ẹ̀sìn ọlọ́ni ìlú tó bá bá ń ṣe súnà pé àwọn tẹ̀láwọ̀ pẹ̀láwọ̀ súnà èyí bá ń ṣe bíbí àdìmọ́ta àti màdínà sí lára pé alùbídíà alùsúnà kìí ṣe ilé kíwú kan ipe àsúnà sí ilé kíwú báyìí àwọn súnà tẹ́lá àwọn olókùn yẹn rẹ̀ súnà ní tí wọ́n ṣe ilé kíwú yẹn láàbà wò tẹ́mọ́lá wọn ò ṣe wọn ò ṣe wọ́n wà dáadáa wọ́n sì jẹ́ wọ́n sì ṣiṣẹ́ gbẹ̀dẹ̀ wọn mọ̀já lùsọ̀tún lọ kama wá sí àbọ̀ súnà káti súnà orúkòlù yáyẹ̀rẹ̀ àmọ̀nù kúlù fi sílímí káàfà ọlọ́lẹ́yìn ìgbàgbọ́dọ̀ ẹwọ̀nù láàpù pátápátá lẹ́bìdíkì ló ń ṣe náfílà ẹgbẹ̀dẹ̀ lóru nígbà wà lálàmí sẹ́yìn ọgbà ẹ̀yìn ọgbà kí ló wá dé wọ́n ní ẹ̀yọ̀ sínú gbìyànjú. ṣẹ̀rí tó wà ládàdé. ẹ̀ sínú gbìyànjú tó gbogbo tó bá ti pátá tó ti bá wọn lọ jáde àwọn gbà pé oyè òun tí ì ó dìgbà tó bá dára pọ̀ mọ́ wọn ìsẹ́bọ̀ oníbẹ̀ẹ́ni oníṣẹ́ bíbíà oníbẹ̀ẹ́ni alábùrúlá gbìyànjú inú wa a sì gbìyànjú lórí ìdíje mọ́mọ́ onírọ́mọ́ ó dé gbàgbọ́ wá bá bá tó ní wọn fẹ́ lọ jáde kan ìyàwó lẹ́sẹ̀ àwọn ìyàwó bá tó ìyàwó kí àwọn ìyàwó lẹ́sẹ̀ mo ṣe lọ́wọ́ tó ní anídì èyí tí ìṣẹ̀yẹ kọ́ mí náà ṣèṣẹ̀ tó ní lágbára ẹ̀kọ́ ọmọ kí à ń ṣe wà káàkiri àmì nígbà tí a bá ti lọ jáde a máa ń gbòòrò àwọn bàbá òórùn àwọn àbújá yà àwọn ẹgbẹ́ ni gbogbo táwọn ẹgbẹ́ gbogbo ẹgbẹ́ ẹgbẹ́ ìwádìí ni o ẹgbẹ́ tẹ̀lẹ́dì ni o ẹgbẹ́ nẹ́fàsì ni kọ̀ọ̀lìkù ni o gbogbo ẹgbẹ́ gbogbo ẹgbẹ́ ẹgbẹ́ olómi àwọn samsudin ẹgbẹ́ ẹgbẹ́ gbogbo ẹgbẹ́ tí wọ́n dálẹ̀ ẹgbẹ́ ọ̀tá wà ẹkú bẹ́ẹ̀ kó lè rí bíṣọ̀pù sílá ẹnìkan ní kí okùn kan bọ̀ ọlọ́run ọmọ ọmọ ọsẹ tó fẹ́ ṣe bàbá bàbá ìyàwó ẹ̀rọ bàbá ìyàwó ọdájọ́ ìyàwó wọ́n ti sọ fún pé kọ́ wá lọ mọ́ríkàs ó ti di ọjà ìyàwó kọ̀ wálé ọ̀kan náà àwọn ọ̀rẹ́ rẹ̀ òun ló wá ń ṣe bàbá ìyàwó fún ọmọ tí ń ṣe ìyàwó bàbá rẹ̀ kú ni ní wọ́n ní kò wọ́n lọ́wọ́ ìsìláàmù ni ẹjẹ̀ mọ́ ká máa fabricate àdísì àwọn àdísì rọ́ wọ́n lè kí ọlọ́pàá mú ẹgbẹ́ mú ọkàn nígbà wọn ní àdíṣẹ́ ń kàyẹ́ ọ̀dọ̀ yìí ó ní wọn láti jà lẹ́nu ilẹ̀ ní bọ́ bọ́ bọ́ ṣe ẹ̀sìn tí ẹ bàbá ìwádìí káwọn ọmọ lọ́dẹ ṣe kí jímọ̀ nìyẹn àìmọye àwọn ẹlẹ́hà tí wọ́n ń bèbè yìí níbi ìwà yìí ọba yìí tó ọjọ́ àmì ó ti hánù ọjọ́ mẹ́ta wọn dágbére ní bá tó fi léde ránṣẹ́ wọn làwọn ọlọ́pọ̀ ti ogójì ọjọ́ ẹni tó ti sọ́ọ̀bù ogójì ọjọ́ tó ti sọ́ọ̀bù sùn mẹ́rin kọ́sọ̀tò òṣèlú lè bàbá lè bàbá èyí tó ti sọ́ọ̀bù òdì rí kọ́sọ́mbà bá ọlọ́wọ́ bá yín ti tajà ọlọ́wọ́ ti mú lọ́wọ́ ló jẹ́ pé olóòkùn ni wọ́n bẹ̀ àbẹ́gbẹ́ lọ́sọ̀tò

owó tí wọ́n fún kọ́mọ̀ fún ọdún láti rẹ̀ owó yóò fi ní kò lè dábò káta wọ́n sì wà wá mùsùlùmí tí ó sì fẹ́ àwọn ọmọ sí gbogbo lọ tí ó sì lẹ̀ bọ́sùn mẹ́rin wọ́n sọ fún dáwọ́ oníṣẹ́ òṣèlú ní iṣẹ́ àwọn tó máa ṣe aluminium tani wọ́n wà tí wọ́n fún dáwọ́ mẹ́rin wọ́n ti padà ìròrí tàwa kúlù mi ìròrí àwọn tó fi wọn yàtọ̀ síra wọn ẹ máa ní wọn ládùúgbà o máa ní wọn ládùúgbà o nítorí wọn bùkátà tó àti pé ọ̀pọ̀lọpọ̀ wọn wọn fẹ́ sin lọ àmọ́ bí wọ́n á sí iná lọ jẹ́ kí wọ́n bàjẹ́ wọn lọ. ìwọ́n tó sì gbogbo mọ́ àdúgbẹ́ ọlọ́run ti di ogun gbogbo mọ́ ọ̀yẹ́ wọ́n tó fún tí àdúgbẹ́ àbọ̀dúgbẹ́ ọlọ́run ti di ogun tí wọ́n àmọ́ lọ́dọ̀ ìwé ẹ̀sìn òdòdó tó fẹ́ bàjẹ́ ọlọ́run. torí nínú ìmọ̀ wáyìmọ̀ ló ti mọ̀ ẹ̀rọ láàrin tó láti gbé nínú ìmọ̀ wáyìmọ̀ èyí nínú ma wá ìmọ̀ lẹ́yìn fi mọ̀ pé àwọn ìyàwó wa wọ́n ní ẹ̀tọ́ tá a gbọ́dọ̀ fi kíní tá a gbọ́dọ̀ fún wọn ẹ̀sìn nìyẹn náà ìyá rẹ̀ ti bàbá rẹ̀ ti darúgbó wọ́n lẹ́tọ̀ọ́ tọ́ba pa ìyá rẹ̀ ti oyé tó fi ìyá rẹ̀ sí àrẹ̀ rẹ̀ lára ewu tọ́wá ní ìwọ̀n lọ dáwà ọwọ́ náà torí wọ́n ti wá dé ìsáná wọ́kọ̀tọ́ àwùjọba ọlọ́run ṣe ní dandan ká má ṣẹbọ ó ṣe ní dandan ká má tọ́jú àwọn òbí wa sórí ìtọ́lọ́ yẹn kì í ṣe dandan wọ́n ló wù lẹ́bi bí wọ́n fẹ́ gbà dáadáa àbí ọwọ́ fi dandan lẹ̀ ọwọ́ amúnáfílà ọmọ rẹ àtàwọn ìyàwó rẹ kọ́ wọn ló jẹ kọ́ tọ́jú wọn dandan ni tọ́ba wa àwọn tí ẹ̀ṣẹ̀ ni anabi ni kulukun rọrin anabi ni gbogbo yi tata wọn mọ sí lọ́dọ̀ àtàwọn ìyàwó bọ̀kúndùkú bọ̀sùwúrù àwọn ìyàtì ó jẹ́ àti àbọ̀ gbogbo yi láti léèrè bó ọ̀rọ̀ ọmọ ẹ̀ ṣe kíni bó ṣe rí ábíọ́ nípa ìyàwó ẹ̀ ábíọ́ nípa ọmọ ẹ̀ lọ́kọ̀ọ̀kan ìwọ tí wọ́n ní ó kìlò sílẹ̀ ẹjọ́ bàtà dáwà yóò kéwú ànábì ọ̀rọ̀ ẹni kan lọ nìkan tó kọ́lọ́ ti dáwà àfẹ́fẹ́ ọmọ kéwú àwọn ọmọ mọ́ àgùn jẹ́bẹ̀ ó ní ìdẹ́gbẹ̀ sàtọ́kùnmọ̀ àdàkọ́wọ́mí sàtàkì kọ́wọ́mí kọ́wọ́mọ̀ ọ فليكن أول ما تدعوهم إليه شهادة أن لا إله إلا الله أقوى أقوى أقوى ولا بد هنا كون ذكري كون لا إله إلا الله كون ما دعوهم يا فعلمهم لين قواكم علم علم فعلمهم قواكم أن الله فرض عليهم خمس صلوات الله يكرمك كون ما كرمك نبي ما لا نبي كني لا نبي أنا ọ̀sọ̀rọ̀ ọ̀dọ̀kálẹ̀ wọ́n bèèrè ní àwọn kìnnìlẹ̀ máa àwọn alìmù lẹ́sìnkì lẹ́rọ̀lẹ̀ bá nígbàtí ọmọ pé ilé alìmù lọ dùgbò láyé alìmù Basira, ẹgbẹ́ ni ní pèpè lérí ìmọ̀ ni, ọmọ tẹ̀lé àti àtàwọn tẹ̀lé mi. Níjì bẹ́ẹ̀ gbogbo ẹni kọ̀ọ̀kan wa, ọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ kọ̀ọ̀kan wa, kọ́lọ́hún kọ́mọ́sẹ̀ yàrá àǹfààní súnà àǹfààní súnà pọ̀ rẹpẹtẹ ìwọ máa ma béèrè kí ni àǹfààní tó wà lábẹ́ súnà ti sì mo sábà ṣe inú kan ẹgbẹ́ tó wà yẹn àìmọye aburú lọ́lọ́run ti mú fọ̀ oyé nítorí mi gbàgbọ́ dá sí tí wò ó ẹlẹ́nu bá ti pa inú kan lọ́lọ́dà ìgbà àìlèbọ̀ o àfààní o ó sì máa lọ́wọ́ ní alba ìkànsẹ́ ti fẹ́ látọ̀ wọ́n ẹnìkan pẹ̀lú ọ̀kan ní wọ́n ní express pàdé àwọn ọmọ òṣèlè lọ́ba ní gbogbo àwọn apáàtì ní kí àbọ̀ bọ́lẹ̀ àbáwọn ọmọ mọ́tò wọ́n ní gbogbo àwọn ìròyìn ní mọ̀lẹ́ fóònù láwọn lọ wọ́n gba fóònù wọn wọ́n gbowó wọn. ní àbá ìwà gbọ́ síwájú gbogbo fóònù ẹ̀dá ni ọ̀dẹ̀ owó ẹ̀dá ni gbogbo iye jọlá bá bẹ́ẹ̀ ẹ̀dẹ́gbẹ̀ẹ́ ẹni tọ́jà bá dé bọ́ bá rọrùn ọjà fa àǹfààní súnà ẹlẹ́mí àìgbésẹ́ fún níbi ìwọ̀n ti gbésẹ́ fún torí àìjọba ni ibi àìrí ìjàgbọ́n rẹ̀ dá yìí ó lè lé ọ̀bẹ jẹ́ o àfáà ní ìjà gbésẹ́ fún lóbi jẹ́ pé wọ́n tọ́ bá bá tẹ́ mọ̀ pé mẹ́mẹ́ tó fi símbò àdúgbò àwọn mọ́mọ́ kó ṣe dáadáa dáadáa yẹn yóò ti mọ́ wọn ní pé súnà tó ń ṣe yẹn ní kíní súnà yẹn ní tó bàbá nídìí bẹ́ẹ̀ súnà àwọn afáàdì ká máa wò pé àwọn àpàtàfẹ́rẹ́ dáadáa fẹ́rẹ́ olùjẹ̀lẹ̀ bá bùn lónìí kọ́ọ̀pù rẹ̀ mọ́bọ̀ ọlọ́ mọ́jì atẹ́gùngbà mọ́jì orí ọlọ́wọ́ atẹ́gùngbà oyé méjì náà ni adùn ayé àtọ́júkòkòrò ayé àti ìdàrúdàpọ̀ ẹ̀sìn àṣàwá ọ̀ṣùgbà máa kéwọ́ ọmọ béèrè béèrè kó sì sì gbogbo adé rí tọ́ bá ti rí nù kùrá àtàdís gbogbo ẹni wọ́n tó ń lọ lọ́rùn wọn wọ́n ṣe kéré mọ́ta wọn kò lè bá a débi tọ́lọ̀ ọlọ́pàá ṣàṣìwá lọ́mọ àdáńdá kọlọ́mọ ṣàṣìwá lọ́mọ àdáńdá ọlọ́run jẹ́ abá ti wọlé ọlá ọlọ́run jẹ́ abá ti wọlé ọlá ẹ̀sìn ìwà téèyàn bí bá ti wọlé ọlá kọlọ́run ọrọ̀rùn wa gbogbo àwọn ọmọ yàrá tí wọ́n sọ̀rọ̀ ọlọ́pàá bá dáhùn padà sójú ọ̀nà ẹni kọ̀ọ̀kan wa náà yìí tàbí mọ̀ sí ní sọ́nà ọlọ́pàá jalè máa ṣe gbogbo ìtàkùn ti